ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba kọ́lọ́n kó gba ọpẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kó gba ìbáàdà wa ọlọ́wọ́n ọba tí a dá fún òun náà ni ọba tí ó tún ṣe ní ìrọ̀rùn fún wa láti tún pàdé ní èní lẹ́yìn tí a tún fẹ́ tẹ̀síwájú níbi ìdánilẹ́kọ̀ọ́ látara tírà wa eléyìí tí a ti bẹ̀rẹ̀ látara láti bí àwọn ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí a bá wo ìjókòó wa tèmi a máa jẹ́ bóyá ìjókòó nọmba 18 òun náà ni ó máa jẹ́ kọ́lọ̀ ọba alikiola kò fi wá ṣe kòǹgẹ́ dáadáa ìyẹn ní àtàwọn ọ̀sẹ̀ tá ń ṣàlàyé tírà eléyìí tí asheikh abdulaziz bin abdullah ibn baz tí wọ́n kọ tí wọ́n pè ní adurusul muhimmati li'ammatil umma àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam wọ́n sì bẹ̀rẹ̀ tírà náà pẹ̀lú pé kí wọ́n fi rinlẹ̀ fún wa pé àwọn súwàrù kan wà nínú alukur'an tí gbogbo wa ta gbọ́dọ̀ ha sórí ó bẹ̀rẹ̀ látorí súrọ́tù fatiha ó bẹ̀rẹ̀ látorí súrọ́tù zirizala tó fi dé súrọ́tù nas wọ́n ní ọ̀ranyàn ni kí gbogbo mùsùlùmí kó mọ súra tẹ̀lìkínan kí kí wọ́n máa ṣe àtúnṣe kíkà wa wa tahfizan kí a sì rí pé a ha sórí wa sharhan lima yajibu fahmuhu kí a sì gbọ́ àgbọ́yé ẹ̀ ìyẹn ní tefsir àwọn súwárò yìí eléyìí sì jẹ́ ohun tí a ti ṣe ní àwọn ọ̀sẹ̀ tí ó ti kọjá sẹ́yìn a ti ṣe tefsir àwọn súwárì ní ṣókí bákan náà nínú tí wọ́n tún sọ fún wa arukanul islam òun náà ni ọ̀rọ̀ nípa àwọn òpó islam ilé tó jẹ́ márùn a ṣàlàyé ní ṣókíṣókí fún wa nípa àwọn òpó yìí náà bákan náà wọ́n tún sọ̀rọ̀ nípa ṣòrútù láhìlá ìlàlá àwọn májẹ̀mú láìláha ìlàlá kí ni àwọn májẹ̀mú láìlá ìlàlá a ti sọ àwọn eléyìí náà fún wa ìlàlá lẹ́yìn náà ni arukanul iman àwọn orígun òpó al-iman eléyìí tó jẹ́ mẹ́fà àti ṣàlàyé eléyìí náà síwájú fún wa nípa wípé òpó islam mẹ́fà yìí kí ni àwọn nǹkan tó kó sínú àkọ́kọ́ ń bẹ al-imanu billah kágbà ọlọ́run ọba gbọ́ a ti sọ fún wa wípé ìgbọ́ ọlọ́run ọba bi wujudillah ká والإيمان بتوحيده في tawhidihi fi rububiyatihi kásì ní ìgbàgbọ́ pé ọlọ́run ọba yìí níbi نبي ọlọ́run al-khaliq níbi ìjí adẹ́dà ar-razik níbi ìjí olùpèsè al-mudabiru li shu'uni al-ibad àti ìmá ṣètò ìmá darí gbogbo àlámọ̀rí ẹ̀dá pátápátá kágbà pé ọba yìí ọ̀kan ṣoṣo ni wal-imanu bi tawhidihi fi uluhiyatihi kásì gbà pé ọlọ́run ọba yìí òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wàlà na'budu ìlà ìyá pé a gbọ́dọ̀ sí nǹkankan àyàfi ọlọ́run ọba yìí òun nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn fún inna salati wa nusuki wa mahiyaya wa mamati lillahi rabbil alamin irun mi gbogbo tí n bá ń ṣe pẹ́pẹ́ fúrú mi ìmá dú ẹran ìmá pa nǹkan kí n ta ẹ̀jẹ̀ sílẹ̀ ìṣẹ̀mí mi ikú mi gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ọba lónìí la sharika la ọlọ́run ọba kò sí ẹni tó yẹ ká jọ́sìn fún àyàfi òun nìkan wàbídálíkà omerit àti wípé àṣẹ tán pa oníkálukú wa lélẹ̀ a ti ṣàlàyé fún wa nípa ẹlẹ́ẹ̀kẹrin alìmánu bí asìmáìhì wàsífàtìhì a tún gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí àwọn orúkọ ọlọ́run àti àwọn òròyìn ọlọ́run ọba eléyìí ni nínú àwọn ohun tí a ti sọ lọ síwájú ní ṣókí bákan náà a ti ṣe àlàyé fún wa alìmánu bil malaika ìgbàgbọ́ nínú àwọn malaika min aina khuliqu irú ẹ̀dá wo ni wọ́n jẹ́ ibo lọ́lọ́wọ́ bá ti dá wọn wama waghaifuhum kí ni àwọn ojúṣe táwọn màláìka máa ń ṣe kí làwọn iṣẹ́ tí wọ́n máa ń ṣe wama hiya awsafuhum kí ni àwọn ìròyìn wọn àwọn màláìka yìí wa annahum laysu aliha àti pé àwọn màláìka yìí wọn kì í ṣe ọlọ́wọ́n ọba wàlá banatullah wọn sì kì í ṣe ọmọbìnrin ọlọ́wọ́n ọba wàlá zawjat wọn sì kì í ṣe ìyàwó ọlọ́wọ́n ọba láyàtànà sàlúùn àwọn màláìkà yìí wọn kì í fẹ́yàwó wọn kì í bímọ la ya'suna allaha ma amarahum wa yaf'aluna ma yumarun àwọn màláíkà yìí wọn kì í yapa àṣẹ ọlọ́wọ́n ọba ohun tí ọlọ́wọ́n ọba bá pa wọ́n láṣẹ òun ni wọ́n máa ń ṣe eléyìí jẹ́ nínú tí a ti sọ fún wa nípa àwọn màláìka a sì sọ fún wa alìyìmánu bilikoto àwọn ìgbàgbọ́ tó yẹ ká ní nípa àwọn tíra ọlọ́run ọba àlekèọlá a sọ fún wa àwọn tíra yìí pé wọ́n pọ̀ wàlíkólè kọ́ọ̀mìn hajj gbogbo àwọn ọjọ́ lọ́lọ́run bá rán òjíṣẹ́ sí gbogbo àwọn òjíṣẹ́ ìsìn ni lọ́lọ́run bá fún wọn ní iṣẹ́ tí wọ́n á jẹ́ fún àwọn èèyàn wọn èyí tó wá ṣàgbà nínú àwọn tíra yìí tí ọlọ́run bá tọ́ka sí fún wa alójẹ́bi mẹ́rin àkọ́kọ́ ń bẹ̀ táwọ́rá tọ́lọ́ọ̀bá fún ànábì wa Musa Injil tọ́lọ́ọ̀bá fún Isa azabur tọ́lọ́ọ̀bá alikiola tó fún ànábì wa Dawud asuhuf tọ́lọ́ọ̀bá fún Ibrahim ó sì tún fún Musa èyí tó wá jẹ́ àgbà gbogbo ẹ̀ òun náà ni alukur'an al-karim a sọ fún wa nípa alukur'an al-karim kí ni àwọn orúkọ tí alukur'an ń jẹ́ a sọ fún wa pé alukur'an orúkọ tọ́lọ́ọ̀bá pè nínú alukur'an ó jẹ márùn-ún àwọn orúkọ yìí ọlọ́ọ̀bá pè ní alikitab ọlọ́ọ̀bá pè ní kwe ọlọ́ọ̀bá pè ní atanzil pè ní azikir ọlọ́ọ̀bá pè ní gbogbo yòókù tá a bá rí tí wọ́n bá ń pè ìròyìn ni gbogbo ẹ̀ pátápátá nínú hudan wa rahma pé yìí ìtọ́sọ́nà ni mubin alukur'an lomobin alukur'an ìwé tó clear ni tí kò ṣókùnkùn gbogbo ilé tó kù yìí a sọ fún wa pé ìròyìn ni a gbọ́dọ̀ gbà gẹ́gẹ́ bá ti ṣe sọ fún wa pé ọlọ́run ọba ó sọ àwọn tírà ìkalẹ̀ lè hidayatul bashar kó lè máa fi tọ́ wa sọ́nà ni fún ìtọ́sọ́nà ni manuzilu li du'a quran ọlọ́run ò sọ kalẹ̀ torí ká lè máa fi ṣàdúà ẹ̀rí pé lọ́dọ̀ àwọn mùsùlùmí lé ní gbogbo iṣẹ́ tí kùránì ń ṣe lọ́dọ̀ tí wọn kò ju àdúà lọ wọ́n ti rí gẹ́gẹ́ bí ìwé àdúà ló fi jẹ́ ń pàwọn ẹlòmíì wọn ti ẹ̀ ń kà rárá àyàfi ńgbà tó bá ní ṣòro nígbà tí wọ́n bá ní bùkátà ohun tọ́nà bá sì torí ẹ̀ sọ kalẹ̀ ọlọ́run ní ma anzalna alayka alukurana litashqa illa tazkiratan liman yakhsha ọlọ́run ní àsọ alukuran kalẹ̀ kí wà nọ́bì sallallahu alaihi wasallam kó o bá lè dẹni burúkú kó o lè rí aburú látàrẹ̀ rárá asọ̀kalẹ̀ fún ẹni tó bá fẹ́ páyọ̀ lọ́wọ́n ọba kó lè tàtàrẹ̀ páyọ̀ lọ́wọ́n ọba ni nínú àwọn nǹkan tí a tún ṣàlàyé òun náà ni alìmánu bẹ̀rù sọ̀lù ìgbàgbọ́ nípa àwọn òjíṣẹ́ ọlọ́run bá rán àwọn òjíṣẹ́ yìí ó rán wọn kó lè máa tọ́ àwọn èèyàn sọ́nà àwọn twenty five nínú wọn tọ́nà bá sọ nínú alukur'an aṣàlàyé ní ṣókí nípa àwọn ànábì yìí àwọn ànábì yìí a sọ fún wa ẹni tó jí àkọ́kọ́ wọn òun náà ni Nuh alayhi salam gẹ́gẹ́ bí rasul ẹni tó jẹ́ òjíṣẹ́ arọ́sùl nínú wọn a sì ṣàlàyé kí ni túmọ̀ bẹ́yìn arọ́sùl wàlàmbíyà wànàbí kí ni ìyàtọ̀ tó wà láàrin kan sọ pé èèyàn kan mẹ́sẹ́njà ni kan sọ pé èèyàn kan prófẹ́tì ni kólú rọ̀súlù nàbí gbogbo ẹ̀tọ́ bá ti pè ní òjíṣẹ́ ànábì ni wàlẹ́sà kólú nàbí rasulan kò sí ṣe gbogbo ànábì ní òjíṣẹ́ babaláwa adam aleyhisselam ànábì ní ṣùgbọ́n kò kì í ṣe rasul rasul alákọ̀ọ́kọ́ òun náà ni ànábì wa nuh aleyhisselam aṣọ eléyìí náà fún wa ní ṣókí a sì sọ fún wa nípa ìgbàgbọ́ nípa ọjọ́ gbèǹde alikiyama kí làwọn nǹkan tá a ṣáájú ọjọ́ ikú tó dé minalimout nípa ikú a sọ̀rọ̀ nípa ikú fún wa ní ṣókí bákan náà nínú àwọn nǹkan tá a gbáwájú alikiyama òun náà ni alikọ́bùrù ọ̀rọ̀ nípa sàárè aṣọ eléyìí náà ní ṣókí bákan náà àlàmátù sáà àwọn àmì pé àlùkìyàmọ̀ ti ń dé àwọn èyí tó jẹ́ àmì tó ga tó tóbi jùlọ tó jẹ́ mẹ́wàá aṣàlàyé ẹ̀ fún wa àwọn àmì tó sì jẹ́ kéékèèké aṣàlàyé ohun tí ò ní dín níbi eighteen sí twenty fún wa nínú àwọn àmì tó jẹ́ kéékèèké tá a gbáwájú àlùkìyàmọ̀ kò tó dé tó bá wá di ọjọ́ gbèdé àlùkìyàmọ̀ a sọ fún wa bóòwù lọ́nà ọba ṣe máa gbé wa dìde bóòwù la ṣe máa dúró wájú ọlọ́run rojọ́ bóòwù la ṣe máa gba afárá sírọ́ọ̀tù kọjá àti báwo làwọn kan ṣe wọná nígbà táwa kan bá wọ àlùjànnà kọ́lọ́ má ṣe ṣe gbogbo wa ní ọmọ àlùjànnà a sì sọ fún wa ṣókí bóòwù ni ṣe rí kí làwọn orúkọ iná kí ni ìròyìn iná àti bóun ni àlùjọ náà ṣe rí àti àwọn orúkọ tí ọlọ́run bá lékè ọlá pè é lẹ́yìn náà nínú tí bàbá wa ṣàlàyé aksamu tawhid wa aksamu shirik wọ́n sọ̀rọ̀ nípa ìpín tí ìmọ̀ ọlọ́run bá lọ́kan ṣoṣo tí máa ń pín sí àti ọ̀nà ìmáṣẹ́bọ pẹ̀lú ọlọ́run àwọn ọ̀nà tí máa ń pín sí eléyìí ni ta ṣàlàyé ní ọ̀sẹ̀ tó kọjá àwọn eléyìí òun ni àwọn nǹkan tí wọ́n ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ nípa ìmánì nínú tíra yìí eléyìí tí wọ́n fi gbẹ̀yìn ẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa al-ihsan ìmá ṣe dáadáa an ta'budu allaha ka annaka tara fa in lam takun tarahu fa innahu yarak kẹ́ máa sin ọlọ́run gẹ́gẹ́ bíi pé ń rí ọlọ́run ọba kódà bó bá tiẹ̀ jẹ́ pé ẹ mọ̀ pé lè rí ọlọ́run ṣùgbọ́n kẹ́ máa ní fílì inú ìgbésí ayé yín kó máa wà nínú ìṣesí yín gẹ́gẹ́ bí ẹni tó ń rí ọlọ́run èèyàn ò wájú agbófinró ń sin fápẹrẹ ohun tó yapa òfin kí èèyàn máa wá ṣe èèyàn kò ní máa wo ọlọ́pàá kó máa wo adájọ́ tí wọ́n máa jẹ́rìí gbé tí wọ́n á jẹ́rìí takò kó máa wò wọ́n báyìí kó wá pààyàn lójú wọn té ọlọ́run bá bá ṣàánú èèyàn tẹ́mi èèyàn ga débi wípé gbogbo ibi téèyàn bá wà èèyàn máa ń fìlì pọ́nà bá ń rí òun téèyàn bá ti ń fìlì bẹ́ẹ̀ ọjọ́ tó bá fẹ́ ṣe ṣìnà á máa wò pé àṣìnà tí mo fẹ́ ṣe ọlọ́run bá máa wà ń bẹ̀ tó ń wò mí kéèyàn máa wá dún wájú ọlọ́run máa ṣe ṣìnà ni ọjọ́ téèyàn bá fẹ́ jalè tó bá ti ní fílẹ̀ nǹkan náà bá ń rí òun àárọ̀ lọ́wọ́ láti jìnnà sólè jíjà ẹni tó fẹ́ mutí tó bá ti ń fìlẹ̀ pọ́n náà bá ń rí òun àárọ̀ lọ́wọ́ láti pa ọtí tì ẹni tó fẹ́ parọ́ tó bá ti ń fìlẹ̀ pé ọlọ́run bá ń rí òun àárọ̀ lọ́wọ́ láti fi irọ́ pípa lẹ̀ so ló fi jẹ́ kó ṣe pàtàkì nígbà tí a bá ti ń pe ọlọ́run ọba gẹ́gẹ́ bí pa ń rí ọlọ́run ọba eléyàá ràn wá lọ́wọ́ láti máa ṣe mọ̀rọ́kọ̀ọ́bà tó nọ́ọ̀sì wà mọ̀rọ́kọ́ wà mọ̀hásábàtú nafs ká máa ṣe mọ̀rọ́kọ́bàtú lá ká máa ṣọ́ ọlọ́wọ́n bá ń bi gbogbo tá a bá ń ṣe ká sì máa ṣọ́ ẹ̀mí wa náà ìmáṣọ́ ọlọ́wọ́n bá àti ìmáṣọ́ ẹ̀mí wa ó jẹ́ orígun kan tó ṣe pàtàkì nínú àwọn orígun Islam ẹ̀rí gbogbo tó ń jẹ́ ẹ̀sìn ó pín sí ọ̀nà mẹ́ta àkọ́kọ́ ń bẹ al àkọ́kọ́ ní islam tá a ti ṣàlàyé ẹ̀ fún wa yẹn ẹlẹ́ẹ̀kejì àlè ìmánu òun náà ní ìgbàgbọ́ tá ṣàlàyé ẹ̀ wa ẹlẹ́ẹ̀kẹta òun náà ní àlè ìsàn Islam tá a ti ní ìmọ̀ọ́nì tá a ti ní káwa máa fi sin lọ́hùn gẹ́gẹ́ bí ipa ń ọba ìgbà yẹn nìgbésí ayé wa á ṣe translate sí ohun tọ́lọ́run ọba fẹ́ àwọn èèyàn rí tọ́lọ́run ọba sọ̀rọ̀ wọn fún wa nínú Al-Qur'anil Karim tá a máa ń gbọ́rọ̀ wọn yẹn láìfù tiwa náà á wá dà gẹ́gẹ́ bí tiwọn torí pé ńgbà táwa náà ti ń ṣe Islam tá a sì ti ní ìmọ̀ọ́nì ìyà jẹ́ kí gbèsè ayé wa translate àwa dà gẹ́gẹ́ bíi tàwọn ẹni rẹ̀ abẹ́ lọ́wọ́ bá lékè ọlá kó ṣe àwa náà ní ẹni rẹ̀ kó jẹ́ ká lè máa tójú ọ̀nà àwọn ẹni rẹ̀ dáadáa tọ́lọ́n sì ti ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kó má jẹ́ ó bàjẹ́ láéláé eléyìí jẹ́ ṣókí àwọn nǹkan tí a ti ṣe lọ láti bíi sixteen weeks àbí seventeen sí ẹ̀yìn abẹ́ ọlọ́run kó má ṣẹ̀ṣẹ̀ yìí tó kù náà ní ìrọ̀rùn fún wa. ẹ wá rí láti èmi insha Allah sí àwọn ọ̀sẹ̀ tí a tún máa tẹ̀lé ní pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba àlekè ọlá àwọn nǹkan tí a máa fi sọ̀rọ̀ ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ fíkè alfikihu alislami àwọn náà ni alahkamu alaamaliya àwọn nǹkan tó jọmọ́ iṣẹ́ ṣíṣe báyìí la ṣe ń ṣe léyìí èyí pé gbogbo yìí ta ti sọ fún wa èyí tó pọ̀ jù ń bẹ alahkamu alitikọ̀ọ́díyà àwọn òfin tó ní í ṣe pẹ̀lú ọkàn ni kágbọ́ náà bá gbọ́ inú ọkàn ló ń gbé kágbà ọmọlẹ́kà gbọ́ inú ọkàn ló ń gbé kágbà kádàrà gbọ́ inú ọkàn ló ń gbé torí inú ta ti sọ sẹ́yìn náà ní ọ̀rọ̀ kádàrà a sì sọ fún wa pé léyìn náà òun náà ní orígun mẹ́rin àkọ́kọ́ alikita abatu kágbà pé gbogbo nǹkan pátápátá ọlọ́ọ̀ba ti kọ́ sílẹ̀ al-ilmu kágbà pé ọlọ́ọ̀ba nímọ̀ nípa àwọn nǹkan yẹn al-khaliqu kágbà pé ọlọ́ọ̀ba ló dá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wal-mashi'atu kásìgbà pé gbogbo nǹkan yá máa ṣẹlẹ̀ ní orí bọ́lọ́ọ̀ba ṣe fẹ́ kí ó ṣẹlẹ̀ mọ́tà ṣáà nígbà tọ́lọ́ọ̀ba fẹ́ kó ṣẹlẹ̀ kayfa ṣáà nígbà tọ́lọ́ọ̀ba fẹ́ kó ṣẹlẹ̀ àti níbi tí ọlọ́ọ̀ba bá ti fẹ́ kí ó ṣẹlẹ̀ àti bọ́lọ́ọ̀ ti fẹ́ kó ṣẹlẹ̀ gbogbo tó bá ń ṣẹlẹ̀ láyé ọlọ́ọ̀ba ló dáa ọlọ́ọ̀ba nímọ̀ ń pa ẹ̀ ọlọ́ọ̀ba ti kọ́ sílẹ̀ kó máa ṣẹlẹ̀ bó bá ṣe wá wọn ọlọ́ọ̀ba la ṣe máa ṣẹlẹ̀ nígbà tọ́lọ́ọ̀ba bá fẹ́ kó ṣẹlẹ̀ bọ́lọ́ọ̀ba ṣe fẹ́ kó ṣẹlẹ̀ àti ní àyè tọ́lọ́ọ̀ba fẹ́ kó ṣẹlẹ̀ kó ti ṣẹlẹ̀ so gbogbo ẹ̀ pátápátá ọwọ́ ọlọ́ọ̀ba ló wà. ẹ wá rí ọ̀rọ̀ nípa àlìfíkè àlìfíkè hù ó pín sí ọ̀nà méjì alifikihu alaamali walifikihu aliẹtikọọdi àgbọ́yé fike eléyìí tó ní í ṣe pẹ̀lú ọkàn àti àgbọ́yé fike eléyìí tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ara èyí tó ní í ṣe pẹ̀lú ọkàn òun ni àwọn àfáà bá ń pè ní alifikihu akbar fikihu eléyìí tó tóbi jùlọ eléyìí tó jẹ́ wípé láyájú zuli ahadin ayẹjẹ halahu kò tọ́ kí èèyàn kan kó wá lóhùn ò mọ́ kọ́ béèrè lọ́wọ́ èèyàn pé mọ rọ́bùkà ta ló lọ́hùn rẹ kó ní mi mọ̀ mọ dínú kà kílẹ̀ sí rẹ kó ní mi mọ̀ ó lè bìyàn sí pé bó la ṣe ń ṣàlù àlá kó ní mi mọ̀ a lè rí mùsùlùmí bẹ́ẹ̀ mùsùlùmí náà ni kí wọ́n béèrè pókè o bó la ṣe máa yan zàká kó ní àfa mi mọ̀ ẹni yìí sì lè jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kó wá béèrè pé mọ rọ́bùkà kó wá ní mi mọ̀ ẹni yìí ò ṣe mùsùlùmí mọdínúkà kílẹ̀sì rẹ kó ní mi mọ̀ ẹni yóò ṣe mùsùlùmí mọ̀nàbíyùkà tàlànàbí rẹ tó ń tẹ̀lé kéènì sọ pé mi mọ̀ ẹni yóò ṣe mùsùlùmí. ní ọdún kan àwọn ọ̀rẹ́ wa kan níbi tí ọlọ́run ti ní ká kẹ́kọ̀ọ́ wọ́n wá lọ sí gbèríko kan mbẹ̀ wọ́n lọ ṣe wáàsí fáwọn èèyàn wọ́n wá pe àwọn ọmọ àwọn ọmọ fúlàní báyìí ni àwọn ọmọ yìí ti ti ń dàgbà wọ́n wá béèrè lọ́wọ́ wọn pé Tani anobi ànábì tí ọlọ́run bá rán sí yín ó bá ní jálò jálò nínú àwọn táìtù tó tóbi dáadáa ní àárín àwọn fúlàní ni òun ni jálò wọ́n ní ta ni ànábì tí ọlọ́run bá rán sí wa àwọn ọmọ ìbá ní jálò níbi tí àìmọ̀kan yẹn dé pé àwọn èèyàn ò mọ̀ ń pa ẹ̀ eléyìí wá ní kò tọ́ kéèyàn ṣe àìmọ̀kan nípa ohun tó ní ṣe pẹ̀lú àkìídà ìyẹn àkọ́kọ́ nínú fíkè alifíkèhu alaamali fíkèhu ẹlẹ́ẹ̀kejì ma yata'allaqu bil a'mal alijawarih èyí tó ní ṣe pẹ̀lú tá à ń fara ṣe mislu salat gẹ́gẹ́ bí irun kíkí wasọ́ọ̀m àwẹ̀ gbígbà azakat zakayiyo wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí náà ni nínú fíkìw kan ni o ẹ wá rí àwọn fíkìw méjèèjì min ahamil ulum àwọn ìmọ̀ tó ṣe pàtàkì jùlọ nínú islam nìyẹn o ó pọ̀ nínú àwọn èèyàn lónìí tí ẹ bá bí ta ni omoro case àwọn akọrin lárúbáwá ni gbogbo ń tẹ ẹ bá ní kó sọ nípa ẹ̀ lábẹ̀rẹ̀ sí máa sọ wàyà jahalo alifikiha alislamiya ṣùgbọ́n tẹ bá bí ń pa fíkìw islam kò mọ̀ ń pẹ́ irú ẹni á sì máa kílèmù pàfà lòun eléyìí pọ̀ ní ọ̀dọ̀ wa bí ilẹ̀ yorùbá ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí a máa ń pè láfa ilẹ̀ yorùbá tí wọ́n bá kẹ́kọ̀ọ́ ibi tí wọ́n máa ń sẹ́ńtà lé lórí òun náà ni ohun tó bá ní ṣe pẹ̀lú èdè ohun tó bá ní ṣe pẹ̀lú èdè lárúbáwá wọ́n máa ń nífẹ̀ẹ́ gan ló fi jẹ́ pé ẹ̀rí pé ọ̀gọ̀rọ̀ gbà táwọn èèyàn bá pàdé lóde wọ́n á ní wọ́n fẹ́ kọrin lárúbáwá wọ́n á máa hun àwọn orin ìjọ àwa tá a bá wà ní òde tí àbámọ́ kéwú a lè má mọ̀ túmọ̀ tí wọ́n ń sọ aṣákọ̀rí pé bí wọ́n ṣe ń wí kíní inú wọn ń dùn oníkálukú ń fò sókè ẹ rí gbogbo àwọn eléyìí òun kọ́ ni kókó ká gbọ́ lárúbáwá fún mùsùlùmí ọ̀ràn yan ni àti ọkùnrin àti obìnrin torí wípé kí ni man la yatimu li wajibu illa bihi fahuwa wajib ohun tó bá jẹ́ pé ta bá fẹ́ ṣe nǹkan ọ̀ràn yan ká mọ̀ nípa ẹ̀sìn wa ọ̀ràn yan ni tó bá ti wá jẹ́ pé nǹkan yẹn ní tá a bá mọ̀ àní mọ̀ nípa ẹ̀sìn wa nǹkan yẹn náà ti di ọ̀ràn yàn ohun tó sọ lárúbáwá di ọ̀ràn yàn nìyẹn ṣùgbọ́n téèyàn bá wá sí ìmọ̀ téèyàn bá wà níbi tóun náà ti ń kọ díẹ̀díẹ̀ gbogbo wa la gbọ́dọ̀ máa kọ èèyàn wá wà lẹ́nu pé ń kọ lọ́wọ́ ó wá tún gbọ́ wá sí láti máa gbọ́ àgbọ́yé bó ṣe máa ṣẹ̀ sí eléyìí máa lóore fẹ́ dá lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ẹ lè rí ó lè gbọ́ lárúbáwá ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ẹ̀sìn zero ló máa gbà mẹ́ kò mọ nǹkan kan pa kò mọ nǹkan kan àríkànjọ́ kan brọ́dà kan nínú àwọn ọmọ ìyá wa dáadáa nú ẹ̀sìn ni òun àti àfáà yìí wọ́n jọ ń gbénu ilé kan náà ni wọ́n wá ń fa ọ̀rọ̀ ẹ̀sìn báyìí ni islam ṣe wí báyìí ni islam ṣe wí àfáà tá a fi ń sọ yìí ni àfáà lè kéwù ni kódà ilé kéwù ńlá gan ni kò tún wá ń ṣe student mbẹ tíṣà lòun gan tún jẹ mbẹ nígbà tó wá fa lọ títí fa lọ títí gbogbo àwọn tó wá ń jókòó tí wọ́n bá ní kí wọ́n wá mark àfáà tí ò lárúbáwá yìí tóun ṣe ń gbìyànjú níwọ̀n báyìí òun làwọn èèyàn á sọ pé ó gbà torí wọ́n rí i pé gbogbo ohun tó ń sọ ó wà constructive gbogbo ohun tó bá ń sọ amẹ́rì wá ọjọ́ kan wọ́n lànà bí sallallahu alaihi wasallam ó ṣe gbá sọ̀hábà kan jọ́ kan bóun ṣe ń wí ni àfa ìṣàkàn ńlá gidi náà ni kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tó fẹ́ parí dìbéètì wọn yìí kí ni àfa tó gbọ́ lárúbáwá yìí sọ ó ní ẹ gbogbo tẹ́ ń sọ yẹ kò bá tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí mo ṣá gbọ́ lárúbáwá jù yìí lọ ibi tá a fa parí ẹ̀ sí nìyẹn ìyẹn ti kọ́ ni tá à ń sọjọ́ mọ́ bí ó ṣe pé ká gbàgbọ́ yí ẹ̀sìn wa eléyìí ló ṣe pàtàkì ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ fíkè min ahamil ulum nínú àwọn ìmọ̀ tó ṣe pàtàkì ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní man yuridillahu bihi khayran yufaqihu fi ddin anabi ní tọ́lọ́ bá fẹ́ ṣoore fẹ́yàn sallallahu alayhi tọ́lọ́ bá fẹ́ kó ṣoríire ayé àti tọ́run yufaqihu fi ddin ó ní ọlọ́run bá máa fún lágbọ̀ọ́yé ẹ̀sìn ọlọ́run á jẹ́ kó gbàgbọ́yé ẹ̀sìn yẹn dáadáa tẹ bá rẹ tó gbàgbọ́yé ẹ̀sìn irú ẹni ìbáyìí lọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ọlọ́run ni yóò tilẹ̀ hikimata mọ̀ yàṣà ọlọ́run ní ṣe rí ọgbọ́n àtòyé tó jẹ́ ti tẹ̀sìn ẹni tó bá wọn ọlọ́run bá máa ń fún wa man utiya al-hikma faqad utiya khayran katira ọlọ́run wá ní ẹ̀rí ẹni tọ́lọ́ bá bá fún ní ìmọ̀ ẹ̀sìn tó fún ní àgbọ́yé ẹ̀sìn tọ́lọ́ bá fún ní hikima ọlọ́ọ̀ba ti fún un ní ohun tó pọ̀ nínú oore kọ́lọ́ má ṣe ṣe bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa eléyìí jẹ́nu tí ọlọ́ọ̀ba àlékeọlá sọ àti ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi jẹ́ pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ọjọ́ kan ó ṣàdúrà fún kan lu àwọn sàhábà tí gbogbo wa mọ̀ sí Abdullahi bin Abbas ànábì sallallahu alayhi wa sallam ọmọ yìí ṣe dáadáa sí àgbàlagbà ó ṣe dáadáa sí àfà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ànábì sọ fún wa wípé laysa minna ànábì ní kò ń ṣọmọ lẹ́yìn mi man la yarham saghirana ẹni tí ò bá kí ń ṣàánú àwọn ọmọ kéékèèké walam yuwaqqir kabirana ẹni tí ò bá kí ń ṣàpọ́nlé àwọn àgbàlagbà walam ya'rif li'alimina haqqahu ẹni tí ò bá mọ ẹ̀tọ́ àfàfàfà ẹni tó bá jẹ́ onímọ̀ tí ò bá mẹ̀tọ́ ẹ̀ fún Ibnu Abbas radiyallahu anhu ó mẹ̀tọ́ àgbàlagbà ó sì tún mẹ̀tọ́ ẹni tó jí àfáà fún ìyẹn ni anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ó lọ sílé ẹ̀gbin nígbà tá anabi wa lọ ó lọ gbọ́n ó lọ tọ̀ ibnu abbas wá rí i pé anabi sallallahu alayhi wa sallam kò gbé nǹkan dání ibnu abbas bá ba bomi ló bá gbé lọ bá anabi sallallahu alayhi wa sallam inú anabi sallallahu alayhi wa sallam ń dùn anabi wa ṣàdúrà fún ó máa ń da téèyàn náà bá jọmọ kéwú kó máa ṣe dáadáa sáfà táfà fi ṣàdúrà fún téèyàn bá jí ọmọ ó dáa kéèyàn máa ṣe dáadáa sí òbí tóbi àfi ṣàdúrà fún un téèyàn bá di ọmọṣẹ́ ó dáa kó máa ṣe dáadáa sí ọ̀gá tínú ọ̀gá máa fi dùn tá a fi ṣàdúrà fún un téèyàn bá di ọmọ lẹ́yìn ó dáa kó máa ṣe dáadáa sáṣíwájú táṣíwájú á ṣàdúrà fún gbogbo àwọn tá a ti sọ yìí tí wọ́n bá ṣàdúrà fún ni àdúrà wọn máa ń gbà lórí èèyàn kọ́lọ́ má ṣe jẹ́ káwa náà máa ràdúrà wọn èèyàn báyìí gbà kó má jẹ́ pé pé wọn là máa rí gbà ẹni tí òbí bá ṣépè fún èpè yìí a máa mọ́ ọmọ bẹ́ẹ̀ tí àfàyàn bá ṣe èpè fún yàn téèyàn bá wùwọ̀ èpè ọlọ́run bá lè tàta rẹ̀ bínú sí yàn ẹni tó jí ọ̀gá èèyàn tó ń fi ìmọ̀ tó mọ̀ tó fi ń ṣèyàn láǹfààní tó bá bínú tó bá ṣépè fún ni èpè wọn a máa mú ni ẹni tó bá jẹ́ òbí tó bá ṣépè fún ni ẹni tó bá jẹ́ àgbàlagbà tí ọmọdé bá ṣe ohun tí ò dáa tó bá ṣe èpè fọmọdé bó ti jẹ́ pé àdúrà wọn máa ń wà effective lórí wọn bẹ́ẹ̀ náà ni èpè wọn ṣe máa ń wà effective ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra anabi sallallahu alayhi wa sallam inú ẹ dùn sí ibnu abbas radiyallahu anhuma anabi wa ṣe àdúrà fún ó ní allahumma faqihu fi din wa allimuhu ta'wil ó ní ìwọ lọ́wọ́ bá bá mi fún ọmọ yìí ní àgbọ́yé bá mi fún ní àgbọ́yé ẹ̀sìn kó sì bá mi fún ní ìmọ̀ Qur'an jẹ́ kó mọ̀ nípa Qur'an dáadáa ló fi jẹ́ wípé absaru nas lil Qur'an Abdullahi ibn Abbas ẹni tó jẹ́ wípé ó ṣe tẹ̀fsíìrì alukur'an jù tó sì jẹ́ wípé àgbọ́yé ẹ̀ nípa Qur'an ó dàgbà sókè gan òun náà ni Abdullah ibn Abbas radiyallahu anhu bi da'wati nabi sallallahu bi barakati da'wati nabi sallallahu alayhi wa sallam látara alubarika àdúrà tí ànábì sallallahu alaihi wasallam tó ṣe fún Abdullah ibnu Abbas kọ́lọ́ má ṣe gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa lórí ọmọ wa lórí àwọn tí wọ́n wà lábẹ́ wa àwọn àdúrà tí àwọn tó sì wá wájú wa náà tí wọ́n ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́ kó má ṣe ẹ̀jẹ̀ kó gbà eléyìí sọ fún wa nígbà tí ànábì sallallahu alaihi wasallam tí ó fẹ́ ṣe àánú ọmọdé yìí ẹ̀rí ń pé ànábì sallallahu alaihi wasallam kí ló ṣe fún ládùúà ó ṣe àdúrà ìmọ̀ ẹ̀sìn fún un torí wípé ìmọ̀ ẹ̀sìn ó ju owó lọ ìmọ̀ ẹ̀sìn ó ju ilé lọ ìmọ̀ ẹ̀sìn ó ju àlàáfíà lọ gbogbo oore téèyàn máa ń wá lé ayé kéèyàn ní àgbọ́yé ẹ̀sìn kó ní àgbọ́yé alukur'an ó lóore ju gbogbo oore yìí lọ torí pé kullu shay'in fan gbogbo nǹkan yìí pátápátá ló máa tán ṣùgbọ́n ìmọ̀ ẹ̀sìn tẹ̀dá bá kú ó tún gbé lọ sọ́run ni ìmọ̀ Qur'an tẹ̀dá bá kú ó tún gbé lọ sọ́run ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní yuqalu li sahibil Qur'an tó bá dọjọ́ gbẹ̀ngẹ̀ alikiyama ẹni tó mọ̀ nípa alukur'an ẹni tó ha alukur'an sórí ó ní wàá máa sọ fún wípé ikra máa kà wàrọ́tìl máa kà pẹ̀lú bó bá ti ṣe wá ń kà yìí ó yá wàá máa gùn kí àlùjànnà lọ máa gùn kí àlùjànnà lọ fa inna manzilataka inda akhiri ayatin taqra'uha ayé lálùjọ náà òun náà níbi tó o bá dé tó o fi ka kuraani tó o mọ̀ tán ló fi jẹ́ pé ká lórí sallallahu alaihi wasallam kó wá ṣàdúrà ìmọ̀ fún ẹni ohun tó tóbi ni ẹ̀rí pé ńgbà tí ọlọ́run bá fẹ́ sọ fún ànábì sallallahu alaihi wasallam ayatollah ziyada fi shay'in amarahu bi talabi ziyada fil ilm nígbà tí ọlọ́run bá fẹ́ sọ fún ànábì pé kó tọrọ àlékún ọlọ́ọ̀ba alámìyàmúrò àyẹ̀sẹ̀zídà filimán ọlọ́wọ̀n ní kànáàbì tọrọ pé wọn náà bá wá lé mi kún nínú owó wá lé mi kún nínú ìyàwó wá lé mi kún nínú ilé kíkọ́ kí lọ́nà ọba ní kí ọ̀nà kànáàbì sọ wà kó rọ́ọ̀bì sí níní ẹ̀lìmà ọlọ́run ní máa sọ wípé ìwọ náà ọba lé mi kún nínú ìmọ̀ ló fi jẹ́ pé ìmọ̀ ẹ̀sìn ohun tó ṣe pàtàkì ni kọ́nà ọba àlékiọlá kó bá ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa ní ìmọ̀ ẹ̀sìn eléyìí tí ó yẹ kóró nípa àgbọ́yé fíkè àti àǹfààní tó wà ń bẹ̀ Eri, ọlọ́wọ́ ọba àlékè ọlá ó sọ fún wa nípa ànábì Dawud àti Sulaiman àwọn méjèèjì bàbá àti ọmọ ọlọ́ọ̀ba ṣe oore tó pọ̀ fún wọn ṣùgbọ́n nígbà tọ́lọ́ọ̀ba fẹ́ sọ fún wa oore tó ṣe fún èèyàn kan tẹ́ni yẹn fi ju ẹnì kejì lọ ó sọ pé oore tá a ṣe fún tó fi jù ú lọ òun náà ní oore fíkè òun gbọ́ àgbọ́yé fíkè ju ẹnì kejì lọ ọlọ́run bá ní wa Dawuda wa Sulaiman idh yahkumani fil harth idh nafashat fihi ghanamul qawm wa kunna li hukmihim shahidin ọlọ́run bá ní ìrì ànábì sallallahu alaihi wasallam sọ fáwọn èèyàn pa Dawud àti Sulaiman idh yahkumani fil harth nígbà tí ẹranko kan lọ sínú oko kan ẹranko tó lọ sínú oko yìí ó wá jẹ oko tó wà nú oko àwọn nǹkan tí wọ́n gbin àgbàdo ọkà bàbá wọn ó jẹ́ àwọn ẹni bá ń bára wọn jà wọ́n bá gbẹ́jọ́ lọ bá Sulaiman àti Dawud Dawud jẹ́ bàbá Sulaiman jẹ́ ọmọ pé kí ni ká ṣe ọlọ́ọ̀bá ní fafahamnaha Sulaiman àwa fún Sulaiman ní fikiri àgbọ́yé bó ṣe máa ṣèdájọ́ wàkúlàn àtẹ́yìnà ilman wàhíkìmán ọlọ́ọ̀ni ṣùgbọ́n àwọn méjèèjì la fún nímọ̀ a fún lóye ṣùgbọ́n àgbọ́yé ohun tó máa ṣe ta lọ́lọ́run fún Sulaiman nígbà táwọn méjèèjì wá bá Sulaiman àti Dawud bàbá wò pé kí ni wọ́n fẹ́ ṣe lórí ohun tó ṣẹlẹ̀ yìí ah nígbà tó ti rí bẹ́ẹ̀ máa gbé ẹran lọ nìyẹn ẹran tó jẹ nǹkan kó ẹ kí ẹran mọ́lẹ̀ kó máa gbé lọ ọmọ ní àbàbá mi rárá o ọlọ́ọ̀ lè fún ọmọ nímọ̀ ju bàbá lọ ọlọ́ọ̀ lè fún ọmọ ní hikimọ̀ ọgbọ́n òye ju bàbá lọ àgbàlagbà ó lè wà kọ́nà ọba àlekè ọlá ní kó má gbàgbọ́ iye tọmọdé ẹni pé Ibn Abbas ta sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan nígbà tí Umar tó bá kó àwọn àgbàlagbà jọ tó ń ṣe consultation àwa ní kí Ibn Abbas jókòó sáárín wọn àwọn àgbàlagbà sọ̀hábà máa wò pé ah, àwọn ọmọ tiwa náà wà lẹ́nu àwọn ò sí ìjókòó yìí Umaru ni ẹ filẹ̀ ó wá béèrè ńjọ kan nígbà tó fẹ́ fi yí àwọn àgbàlagbà pé ó nídìí ó ní tí mo rí lára ọmọ yìí ó wá béèrè lọ́wọ́ gbogbo wọn pé kí ló dé tọ́nà ọba fi sọ súrátù nọ́sìrì kalẹ̀ idha jaa nasrullahi wal fath oníkálukú ṣàǹsọ oríṣiríṣi ó wá pé Ibnu Abbas pé kí ni wọ́n rí sí Ibnu Abbas ní ah, ohun tí mo rí sí ó yàtọ̀ sí ohun tí gbogbo àwọn àfa wa ti rí sí o ohun tẹ̀mí rí sí ni pé ọlọ́run bá fi súrọ̀ yìí ó fi túfọ̀ ikú ànábì ni sallallahu alaihi wasallam idha jaa nasrullahi wal fath torí pé gbogbo gbà tí nǹkan bá ti dé ògóńgó támánù kò o tí nǹkan bá ń dàgbà tó bá ń dàgbà tó bá ń dàgbà ọjọ́ tó bá ti dé òkè tán báyìí àdínkù ti wá bá nìyẹn ọlọ́ni idha jaa nasrullahi wal fath. nígbà tí àròsí ọlọ́ọ̀ba àti ṣẹ́gun bá dé wàrọ̀ àìtà nàṣà yadkhuluna fi dinillahi afwaja wàá rí àwọn èèyàn wọn a máa kó wọnú ẹ̀sìn ọlọ́wọ́ba níjọ níjọ ìletò àwọn èèyàn máa wá jọ ọmọ ni pé ah gbogbo wa iná bá ṣe tó yìí àwa gba Islam ẹbí báyìí láti wá àwa gba Islam fasabbih bihamdi rabbika wastaghfiru tẹ́lẹ̀ bá ti ń ṣẹlẹ̀ máa ṣe àfọ̀mọ́fọ́ náà bá rẹ kó sì máa tọrọ àforíjì ọlọ́run bá sọ fáànà bíi pé iṣẹ́ nǹkan tó bá ti rí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ iṣẹ́ tá a fi rán ẹ ti parí kó wá máa tọrọ àforíjì ó ti jẹ́ṣẹ́ yìí bó ṣe yí ó jẹ́ àwọn ibi tó bá kù sí máa tọrọ àforíjì lórí ẹ̀ innahu kana tawwaba ọlọ́run bá rẹ ọba tí máa ń gba túbá tí máa ń foríjì nínú ọmọ ìlọ́lọ́run bá ní ọgbọ́n yé nígbà tí dáwùdù wá dájọ́ báyìí pé ah ìwọ tó lóko pàápàá gbé ẹran lọ nìyẹn nígbà ẹran ti jẹ nǹkan oko ẹ ó sì ti jẹ gbogbo ẹ̀ tán Sulaiman ní rárá o ah dáàdì mi ẹ jẹ́ ká tù wò bá mi bàbá níbẹ̀ ò ní ká ṣe wò ọmọ ní ohun tó máa ṣẹlẹ̀ ni wípé ẹ tó ní nǹkan oko á gbé ẹran yìí lọ á gbé ẹran yìí lọ wọ́n á wá gbin nǹkan oko míì àsìkò tí wọ́n fi gbin nǹkan oko mi yìí àwa máa gbára wàrà lára ẹran yìí wàrà tó ń gbà yẹn a máa mú a máa jẹ tiẹ̀ ìyẹn á jẹ́ ìtanràn fún nǹkan oko tẹ́ran yẹn jẹ a fi bí wàrà a fi pọ̀ wàrà fẹ́ tó ni tó bá ti wá di pé nǹkan oko mi wá wù tẹ́niyẹn náà ti ní ohun tó lè jẹ torí ohun tóun fẹ́ máa jẹ lẹ́ran ti jẹ yìí àwa fi ẹran sí lọ́dọ̀ ẹran yà wá provide ní tá a máa jẹ fún tí nǹkan oko mi àfi wù tí nǹkan oko mi bá ti wá wù ẹ̀hẹ́n ẹni tó wá ní ẹran á wá gba ẹran ẹ̀ padà ọlọ́run ní fafahamnaha Sulaiman ọlọ́run lágbọ́yé ń tọ́ máa ṣe àwọn ọlọ́ọ̀ba àfiyé Sulaiman aleyhimu salam so níbi ìjọmọ kí la fẹ́ yọ jáde òun náà ní pàtàkì fíkè anabi sallallahu alayhi wa sallam ó ní nàdọ̀rọ̀ lọ́hùnmùrọ̀ àn ó ní ọba kó bá mi ṣe ìtútù ojú fún arákùnrin kan sẹ́mi àmì ni mọ̀kọ́ọ̀láti wà hàfíìlọ́hà wà àwàáhà wà bàláhọ́hà ó ní ọba àlékiọlá kó bá mi ṣe ìtutù ojú kọ́nà fi ìmọ́lẹ̀ sí ojú èèyàn kan ó gbọ́ ọ̀rọ̀ èmi ànábì sallallahu alaihi wasallam wa hafizaha ó ha sórí wa ballaghaha ó wá tún fi ó sọ fẹ́ lómi ó ní rúbà mélòó mélòó àwọn èèyàn rúbà hamilin fiqi wa laysa bi ó ní mélòó mélòó ẹni tó jẹ́ pé ó há ìmọ̀ sórí. ṣùgbọ́n ìmọ̀ tó wá yẹ kò gbọ́ ṣùgbọ́n ha sórí nítòótọ́ bó ṣe wá ha sórí yẹ tí ò gbọ́ ye, yẹ iṣẹ́ kan lòun náà ṣe yẹ ọlọ́run lò láti preserve ìmọ̀ nígbà tó ti wá wà lọ́dọ̀ ẹ̀ tó bá kọ́ asórí lásán ìwúlò yẹn ò tí ì lè pé wá bá ń lákọ̀ ha ó wá lọ sọ fẹ́lòmíì ó wá ní mélòó mélòó ẹ̀ ń ta sọ̀rọ̀ fún àwa mina sáàmì ẹ̀ mélòó mélòó ń gbà mí tó jẹ́ pátá ẹ̀ ń ta sọ̀rọ̀ fún ó máa ń gbọ́ ọ̀rọ̀ yìí ju ẹni tó gbọ́ gan lọ ẹlòmíì ìmọ̀ fẹ́kẹ́ ìlú mọ̀ tẹ́ ẹ bá ti ṣàlàyé ọ̀rọ̀ fún báyìí àgbọ́yé ń tẹ́ ẹ lè yọ jáde ń bẹ̀ a sì máa bá yín yọ jáde pé ah, ohun tọrọ ìtumọ̀ sí ni ohun tó túmọ̀ sí ni ohun tó túmọ̀ sí ni ẹ̀bùn kan nìyẹn ẹlòmíì wà ọlọ́run bá fún ní mẹ́mórì retentive memory wọ́n á ló lè ha tẹ́gùn wọ́n á ní ó lè ha tẹ́gùn ṣùgbọ́n ní gbogbo tó hà kò gbọ́ ẹlòmíì sì wà tẹ́ bá ní ó hà nǹkan àdánwò ni ṣùgbọ́n kò ká kó gbọ́ yé ọlọ́run ẹlòmíì sì wà méjèèjì lọ́nà ọba máa papọ̀ fún ìyẹn ló pọ̀ jù náà ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sìn ọlọ́run máa ń fún wọn ní àgbọ́yé ó sì tún máa ń fún wọn ní ọpọlọ tó lè fi dè mọ́lẹ̀ bukhari rahimahullah àwọn kan wọ́n fẹ́ tẹ̀sí mẹ́mórì kan wọ́n wá wò pé ní rak a máa fi mọ̀ bóyá ó ní mímọ̀ ní tòótọ́ tó há nǹkan tábà gbàgbé alimami Bukhari gbogbo ọ̀rọ̀ tó bá sọ pé èèyàn kan gba ọ̀rọ̀ wá tó fi tì sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam àgbà gbogbo wọn pátápátá òun ni alimami alibukhari yìí wá mú hadith hundred hadith hundred wọ́n wá gbé ẹsẹ̀ eléyìí fún orí eléyìí nínú hadith hadith pín sọ́nà méjì a ní tí wọ́n pè ní alisnad a dẹ̀ ń pè ní alimọ́tìnú àlè isnad yẹn òun náà ni àtọ̀ríkọ̀tù àlùmùsílàtù ìlàlẹ̀ hadith òun lójú ọ̀nà tá a fẹ́ gbà débi hadith wàhúwà àrìjàl àwọn èèyàn tó gba hadith yẹn wá àfa lójókòó ń bí bóyá kò sọ̀hábà lòun wà òun jẹ́ faisal ó wá fẹ́ sọ fún wa ń pa àfa ẹ̀ a fi àfa ẹ̀ dípò ànábì sallallahu alaihi wasallam òun wá jẹ́ sọ̀hábà ó wá sọ pé òun gbọ́ tí mu'adh sọ wípé mu'adh jẹ́ tábìrín ó jẹ́ tó tẹ̀lé sọ̀hábà mu'adh sọ pé mo gbọ́ tí naam ọ̀rọ̀ yẹn ń bọ̀ láti ọ̀dọ̀ abdulshakur abdulshakur sọ wípé òun gbọ́ tí ibrahim sọ wípé ibrahim wá sọ fóun wípé mu'adh sọ wípé ó wá sọ wípé mu'adh sọ pé paiso sọ wípé. ustaz sọ wípé ṣé rí ọrụ ọ̀rọ̀ ẹ̀sìn ó lágbára gan o àwa kàn máa gbé ọ̀rọ̀ títí wa pé a ah, alágbájá ah, sọ tán bá béèrè pé mọ́ńbà láhùn kàbíhàdà talẹ̀ tó sọ fún ẹ mo ṣàkọ̀ gbọ́ ni lára ọ̀rọ̀ islam yàtọ̀ sí yẹn tó bá ń sọ̀rọ̀ àdìsí ànábì sallallahu alaihi ó ti yàtọ̀ sí yẹn jókòó mi tó wà náà ṣó ti mo ní àfáàyè abdulshakur àfáàyè ni sọ̀hábà eléyìí ni tábìrì eléyìí ni tábìrì tábìrì eléyìí ni tábàwò láti bá a. tọ́ba wa sọ wípé àwọn èèyàn yìí wọ́n sọ̀rọ̀ fún wa iṣẹ́ tá a máa wá ṣe lórí ẹ̀ iṣẹ́ tó pọ̀ ni o nínú iṣẹ́ tá a máa ṣe lórí ẹ̀ ṣókí a fẹ́ wo nǹkan méjì lára àwọn èèyàn yìí àwọn èèyàn yìí a máa wo nǹkan méjì lára wọn ṣé wá rí express tó gbà kọjá yẹn títì tó gbà kọjá a máa wo nǹkan ẹyọ kan ó di mélòó ó di mẹ́ta ọ̀rọ̀ tí wọ́n wá láwọn gbà wá yẹn a máa wo nǹkan méjì lára tiẹ̀ náà ó di mélòó ó di márùn ìyẹn ló ń pè ní ṣùrùtù síhà ìyẹn ni wípé hadith yìí májẹ̀mú pé hadith fẹsẹ̀ rinlẹ̀ ṣẹwárí lẹ́yìn pé hadithi fẹsẹ̀ rinlẹ̀ yìí ká tó wá lò ká tó lè gbà láti fi ṣiṣẹ́ àtúnfi nǹkan kún àfijẹ́ mẹ́fà ìyẹn ló ń pè ní ṣurutul qabul májẹ̀mú ká tó lè gba hadith ṣe rí i pé kò ń ṣe yẹn kéré àwọn nǹkan méjì tá a fẹ́ wò lára àwọn àfa yìí ṣẹ́ni ire ni wọ́n tábàárẹ̀ tó ti parọ́ nínú wọn abẹ tó fi rọ́ṣeré rínú wọn àní gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ o ó parọ́ rí àbó fi rọ́ṣeré rí tabalẹ̀ yọ̀kọ́ nu wọn tó jẹ́ oníbídíà tó ń pe àwọn èèyàn sí bídíà yẹn àní gbà lọ́wọ́ ẹ̀ o tabalẹ̀ yọ̀kọ́ nu wọn tó jẹ́ wípé ọmọ kékeré ni àní gbà lọ́wọ́ ẹ̀ o tabalẹ̀ èèyàn kan wọn tó jẹ́ wípé làákàyè ẹ̀ bóyá ti yẹ̀ rí ànígbà lọ́wọ́ ẹ̀ tabare èèyàn kan láàrin àwọn èèyàn yẹn tí ò kì í ṣàwọn eléyìí tí ò bá ti jẹ́ mùsùlùmí ànígbà lọ́wọ́ ẹ̀ ìyẹn ní ṣe pẹ̀lú ìwà wọn ìyẹn ní àlàádáàlàtò lẹ́yìn náà ni adoptu afẹ́ wo bó o ní orí wọn ṣe pé sí bó o ní orí wọn bó o ló ṣe mú sí tó bá jẹ́ kó sọ pé àfáì yóò tíhù ó máa ń ṣàṣìṣe tó bá fẹ́ pé ọ̀rọ̀ ń gbà míì tó bá fẹ́ sọ̀rọ̀ ó lè á ah, mo gbàgbé ó dàbí pé a máa já kúrò ní sẹ́ẹ̀tì yẹn ni o ohun tá a fẹ́ yọ jáde ni pé làákàyè wọn gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ mú bérebére ohun tá a fẹ́ wò lára wọn nìyẹn lẹ́ẹ̀fi di pé tí wọ́n bá sọ wípé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tọ́ba bi sọ̀rọ̀ káwọn kan wá gbà wá kò kì í ṣe nǹkan kékeré gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àwọn ọmọọmọ Bukhari ẹ máa bá lára wọn ṣe wá rí ojú ọ̀nà àwọn arákùnrin tá a ti sọ yìí àti ọ̀rọ̀ tó gbà wá gọ́gọ́ wọ́n wá da hundred ẹ̀rú fún Bukhari àwọn gúrùpù yìí ni wọ́n gba ọ̀rọ̀ kan wá wọ́n wá lọ gbé ọ̀rọ̀ táwọn ẹni yẹn gbà wá wọ́n á gbé lọ sọ́dọ̀ àwọn gúrùpù míì ọ̀rọ̀ táwọn gúrùpù yẹn gbà wá wọ́n á gbé wá sí ọ̀dọ̀ àwọn gúrùpù eléyìí wọ́n wá ní wọ́n wá ka gbogbo hundred yẹn lẹ̀ fún mọ́mù Bukhari wọ́n ti tẹ́sẹ̀ bọ́nú ara wọn nígbà tí mọ́mù Bukhari wá gba ọ̀rọ̀ tóun náà wá fẹ́ sọ̀rọ̀ ó wá níṣẹ́ rí gbogbo ọ̀rọ̀ tẹ́ kakalẹ̀ yẹ kò sí tó jẹ́ hadisi mẹ́ hadisi kan irọ́ ni náà fi pamọ́ ànábì òun tó wá jẹ́ hadisi gangan ó wá ka gbogbo bí wọ́n ṣe ka á ní ìrẹ́ lágbájá hadisi mẹ́wàá ló ka hadisi mẹ́wàá tó ka ni bó ṣe kà á nìyí ṣùgbọ́n bó ṣe wá gangan nìyí ó máa ka ohun tó kà ní ẹ̀rọ á tún wá ka ohun tó ráìtì fún wọn á ní wọ́n tiẹ̀ mẹ́fà ni wọ́n kà ó bó ṣe kà á nìyí bó ṣe yẹ kó rí nìyí ìwọ yẹ báyìí ló kà bó ṣe kà á nìyí bó ṣe yẹ kó rí nìyí ẹ wò làákàyè bó ṣe mú tó gbogbo nǹkan yẹn lọ́nà ọba papọ̀ fún àwọn tó jí àfẹ́ ìsìn Islam ṣírùbọ̀n lè dín nìyí kọ́nà ọba lè fi dáàbò bo islam ni ẹ̀rí pa ń sọ fún wa bóyá nígbà wo la ń sọ̀rọ̀ yẹn ṣáàrọ̀ yìí ni ní mọ́ṣáláṣí pé ní gbogbo àgbáyé nínú ìtàn kò séèyàn kan tó há báìbù sórí rí láti òkè délẹ̀ kò sí inú ìtàn pé èèyàn kan wá há báìbù sórí kódà ṣáptà kan wá sọ pé ní ó há ṣáptà ó há genesis láti òkè délẹ̀ tí ò ní gbé gbára wọn kò sí nínú tán ṣùgbọ́n alukur'an karim ọlọ́ni wàlá kọ́ni yasaruna alukur'an alizikir fahal mi mudakir ọlọ́la ṣe ihe alukur'an nírọ̀rùn ẹ̀rọ àwọn ọmọ kéékèèké billions of people wọ́n ti ha alukur'an millions of people wọ́n ha ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn sì ha wọ́n á tún máa ha títí dọjọ́ gbèǹdé àlìkìyàmọ̀ ni ẹ wá rí ẹni ò tiẹ̀ rárá ní ọ mùsùlùmí aha jùsù àmọ̀ sórí jùsù àmọ̀ twenty four pages ẹ pé àwọn tí wọ́n ṣe mùsùlùmí jáde pé nínú tíra tẹ́yìn ń tẹ̀lé ẹ fi hàn wá ẹ tó jẹ́ pé ó wá twenty four pages sórí tó dẹ̀ jẹ́ pé ó lè ka bọ́ ṣe tẹ̀léra wọn ẹ ní rí jọmọ ìyẹn jẹ́ nu oore tọ́lọ̀ bá ṣe fáwa mùsùlùmí wàlàkínà aksarọ alimusulmi náà láyé alamuna dalik ṣùgbọ́n èyí tó pọ̀ jù nù mùsùlùmí wọn appreciate oore yìí tọ́lọ̀ bá ṣe fún wọn ló fi jẹ́ wípé gẹ́gẹ́ bí n ta sọ ọlọ́ọ̀bá máa ń fún ẹlòmíì lágbọ́yé a fún ẹlòmíì ní káhà nǹkan sórí a sì fún ẹlòmíì ní méjèèjì abáyọ̀ kan lórí nínú àwọn tájọ kẹ́kọ̀ọ́ ẹni tí mò ń sọ yìí kọ́ ló ń ṣàlékún dáadáa ẹni tí ó bá gbé odidi handbook dání báyìí tó bá jẹ́ hundred pages ó lè sọ fún yín pé kó tó di ọ̀la òun máa há gbogbo ẹ̀ tán tẹ bá sì ní kó wá máa kà á máa kà fún yín bí ẹ tó ń ka fatia báyìí ni kò sírú sọ́bjẹ̀tì náà kò sí bó ṣe lè le tó á há sórí ni ṣùgbọ́n ẹni yìí ó máa ń pass pẹ̀lú pẹ̀lú ogun ló fi máa ń pass ó máa rí àkànṣe exam kan semester kan kó má ní carry over kí ló fà á ni pé tí wọ́n bá béèrè béèrè lọ́wọ́ ẹ̀ kò tiẹ̀ ní mọ tó ń béèrè ibo ló wà nu gbogbo tíra tó wá sórí yẹ kò ní mọ ibi tó wà tó bá ti wá òkòkè under chapter ni ìbéèrè yẹn wà ó lè bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ chapter a bá máa kọ́ aṣá máa kọ gbogbo ẹ̀ lẹ̀ ló fi jẹ́ pé tó bá parí ah mo kọ̀wé gan ah ọ̀gá yìí sì tún fẹ́ẹ̀lì mi ṣó kọ̀wé tòótọ́ ni ó kọ̀wé ṣùgbọ́n kò kọ́ ansa so gbogbo eléyìí ọ̀nà ọba ni máa ń ṣe ló fi jẹ́ pé tọ́nà ọba àlékè ọlá tó bá fún ní ìmọ̀ nǹkan ńlá ni ọlọ́ọ̀ba fún ọlọ́ọ̀ba fún Sulaiman lórí bàbẹ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọdé inú sọ̀hábà ọlọ́ọ̀ba fún ní fíkè ó mọ̀ ọjà àwọn ẹlòmíì lọ àwọn tó wà náà sọ̀hábà a rí àwọn kan tí wọ́n bá ń sọ nípa tobacot àwọn kan wà tó jẹ́ wípé àwọn ẹni bíi méje kọ́ ni wọ́n máa ń pè wọ́n ní fukọ̀háù sọ̀hábà àwọn àfa onífíkè nínú àwọn sọ̀hábà àwọn àfa onífíkè nínú àwọn sọ̀hábà nínú wọn ni umaru wà nínú ọtọ ọmọ fíkè jù nínú àwọn sọ̀hábà nínú wọn ni umaru nínú wọn ni aliyu àwọn méjèèjì là gba gbogbo wọn nínú ìmọ̀ fíkè wọ́n máa ń wá wo àwọn méjèèjì pé nínú Umar àti Ali ta ló mọ fíkì jù nínú àwọn méjèèjì ó pọ̀ nú ọ̀rọ̀ àwọn àfa tó bá ń lọ síbi pé Ali yìí ń kọ́ òun ló mọ fíkì jù nínú àwọn fuqahau sọ̀hábà Abdullahi ibn Mas'ud nínú àwọn àfa onífíkì sọ̀hábà ni nínú wọn ni Abu Hurairah wà nínú àwọn àfa onífíkì sọ̀hábà nínú wọn ni Ibn Abbas náà wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sọ̀hábà so ìmọ̀ fíkè ìmọ̀ tí ó ṣe pàtàkì ni ọlọ́ọ̀bá bá ń gbé àwọn kan ga lórí àwọn kan ga lórí àwọn kan látara kíni látara ìmọ̀ ẹ̀ńtọ́nà ọba wa fúnjọ mọ́ àfi ká gbà fún ká gbà pọ́ ọlọ́ọ̀bá ló ṣe fún ọlọ́ọ̀bá àlékeọlá ahum yaqsimuna rahmata rabbik ọlọ́ọ̀bá ń béèrè ó ní ṣé àwọn náà máa pín orí ọlọ́run ni nahnu qasamna baynahum ma'ishatakum fil hayati dunya jíjẹ mímu yín lé ayé àwa la máa ń pè wa rafa'na ba'dahum fawqa ba'd darajatin ọlọ́run bá ní àwọn kan nu yín a máa gbé wọn ga lórí àwọn kan liyattakhidha ba'duhum ba'dan zukhuriyya káwọn kan lè máa fa àwọn kan ṣe bọ́ìbọ́ì ni pé àwọn ọmọọṣẹ́ mi nìyẹn àwọn ọmọ mi nìyẹn àwọn gbá mi nìyẹn wa rahmatu rabbika khayru mimma ọlọ́run ní orí orí ọlọ́run ọba ó kàǹkà ju tí àwọn ń pè mọ́ra wọn lọ́wọ́ lọ kọ́nà ọba kó fi wá ṣe kòńgẹ́ dáadáa eléyìí jẹ́ ṣókí nípa àǹfààní kágbọ́ fíkìwìyẹ kọ́nà ọba kó bá ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ eléyìí tí ó yẹ kóró kọ́nà ọba ṣe wá ní ẹni tá a ẹ̀sìn gbọ́yé torí pé ńgbà míì ẹlòmíì ó lè lágbọ́yé ṣùgbọ́n á gbọ́yé ni ó lè já sì gbọ́yé tẹ bá wónú tó dalẹ̀ ayé rúlé ni àgbọ́yé ó tún da àgbésí ayé àwọn kan rú alìsílámù aliwasatu bẹ́yìn tẹ̀fúrìtì wàlí ìfúrọ́t islam ẹ̀sìn tó máa ń wà láàrin ni moderation between laxity and extremism islam ẹ̀sìn tó wà moderate ni ẹ̀sìn tó máa ń wà láàrin islam ò gba àṣejù láàyè kò sì gba àṣe ètò láàyè ah eléyìí tá a ṣe náà kọ́ ló gba abẹ́jáde ah rárá o ó ní láti ṣe ntọ́lọ́ ní ó ṣe lọ́nà máa fi gbà ọlọ́wọ́n ọba ọba tó pé ni kò sì ní gba nǹkan tí ò pé lọ́wọ́ wa inna Allaha tayyib wala yakubalu illa tayyiba ọba tó mọ́ lọ́wọ́ nǹkan ẹ̀gbin ọlọ́wọ́ bò ní gbà ó ní láti ṣe bọ́lá ọba ṣe fẹ́ kó ṣe ẹlòmíì wá ní àṣejù ni méjèèjì náà wá ní ó dá ṣẹ́rẹ́ tó bá ń ṣàṣejù ó máa ń pa ó máa ń ba ó máa ń gba ẹ̀sìn lọ́wọ́ èèyàn ni àṣe ètò ó máa ń ba ẹ̀sìn jẹ́ mọ́yàn lọ́wọ́ téèyàn bá ń ṣàṣe ètò ó máa ba ẹ̀sìn jẹ́ mọ̀yàn lọ́wọ́ èrí ẹlòmíì látara ṣe ètò gbogbo àwọn nǹkan tó yẹ kó mójútó nú ẹ̀sìn kò ní mójútó á wá padà wà bí aláìsí irú ẹni ìyá máa pèrè ẹlẹ́lẹ́sìn kò sì ní jẹ́ ẹlẹ́sìn àṣe ètò ó máa ń bẹ̀sìn jẹ́ mọ̀yàn lọ́wọ́ àṣejù sì ní ó máa ń léèyàn kúrò nínú ẹ̀sìn anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ̀mí ilé èèyàn kan kó máa ṣàṣejù nú ẹ̀sìn illa ghalabahu àyàfi kí ẹ̀sìn yẹn gàlábà lé lórí á padà yá padà sú tóun kò tiẹ̀ ní lè ṣe nǹkan kan mọ́ ẹ wò fàpẹrẹ kéèyàn kan jí kó dìde lóru ọjọ́ kan kó ní àmúfẹ́ yan nọ́fìlà tó pọ̀ gan nọ́fìlà hundred mo fẹ́ yan ó wá bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ẹ̀yìn ṣáì ó wá yan nọ́fìlà títí ó dídí kúrà nǹkan ni mo fẹ́ fi yan nọ́fìlà lóru èlé ó wá yan títí láti bó ṣe kíṣe àìtàn nígbò wá di àsìkò àlìfájàrí tán pèrún ó wá stop ó yan wítìrì ó wá yan rákàtà àlìfájìrì ó wá bá ọkí ṣubú yìí irú ẹni yẹn jọmọ tó bá kírun yẹn tán kí ló máa lọ ṣe àsìkò tó yóò lọ fi ṣiṣẹ́ òjò ẹ̀ kí ló máa fi ṣe jọmọ á bẹ̀rẹ̀ sí máa sùn tó bá di ọjọ́ kejì kò ní yan náà filẹ̀ yọ kan báyìí toró ti ṣe àṣejù ló fi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam òní halakal mutadọ̀tẹ̀ òní ó á ó ti parun àwọn aláṣejù nú ẹ̀sìn so ìmá ṣàṣejù pẹ̀lú pàǹklẹ̀ mú pa gbàgbọ́ yé ẹ̀sìn ilé agbọ́dọ̀ sára fún o tẹ bá àwọn tó ń da ayérúlé ní náà ń sìn ẹlòmíì máa lóun gbẹ́sìn yé ni ẹlòmíì gbẹ́sìn yé ju àwọn sọ̀hábà gan lọ ló fi jẹ́ pé irú ẹni yẹn ohun táwọn sọ̀hábà rí tí wọ́n fi sílẹ̀ òun á ní àá níbi tó ń gbẹ́sìn yé dé á lóun fẹ́ ṣe ó táwọn sọ̀hábà ṣe òun á gbé jù sílẹ̀ tó bá ní kí ló dé alágbọ́yé ni àgbọ́yé wádà gbogbo àgbọ́yé tó bá ti ju àgbọ́yé táwọn sọ̀hábà lọ àgbọ́yé ṣẹ̀tọ́ ni o kọ́lọ̀ má jẹ́ ká gbọ́ àgbọ́yé ẹ̀sìn ju àwọn sọ̀hábà lọ. téèyàn bá ti gbàgbọ́yé ẹ̀sìn ọlọ́wọ́ àbò onímọ̀ títí ó wá gbàgbọ́yé ẹ̀sìn ju àwọn sọ̀hábà lọ ah nǹkan ti ṣerú ẹni bẹ́ẹ̀ kọ́lọ̀ má fi ṣe wa. wàkúlù kọ́ ìrìfètì ìmọ̀ nsálàfà wàkúlù sáré fìtìlá ìmọ̀ nkọ́láfà gbogbo orí pátápátá ó wà níbi ká máa tẹ̀ láwọn tó ti lọ yẹn ni àwọn wo àwọn sọ̀hábà minal rijalun sadaqu ma ahadullah alayhi ọlọ́run ló ń bẹnu àwọn rijalun àwọn àwọn èèyàn kan ohun tí wọ́n bọ́lá ọba gbàdé àdéhùn lé lórí wọ́n mú un ṣẹ wa minhum wà mí ni hùmà yantazir ó sì wà nù àwọn àwọn tó ṣẹ́kù wà má badalu tabdila wọn ò ní yí padà kú lórí tí àwọn tó ti kú kú lé lórí ohun táwọn sọ̀hábà kú lé lórí làwa náà gbọ́dọ̀ máa bẹ náà ká kú lé lórí islam irú ìtọ́ ṣe làwa náà gbọ́dọ̀ máa bẹ náà pé kọ́nà ọba jẹ́ ká ṣe torọ́ náà ọba àlékè ọlá ó fi wọ́n ṣe mìíyàr ó fi wọ́n ṣe yastik fún wa ni àwọn náà ọba máa gbéṣẹ́ wa sẹ́gbẹ̀ṣẹ́ wọn pé ókè mọ́dẹ̀ lélẹ́yìí ohun tẹ gbọ́dọ̀ tẹ̀lé ni ọlọ́ọ̀ba alekeola kó fi wá ṣe kò ń gẹ dáadáa eléyìí ti síwájú nípa àlefékèho wa àmìyàtòho àgbọ́yé fékè àti ẹ̀wòrè tó wà ń bẹ fún wa àti pàtàkì ẹ̀ ẹ rí nínú tíra fa wa eléyìí tí a wá ń wò yìí gẹ́gẹ́ bá ṣe sọ pé ibi tá a dé lórí ẹ̀ àwọn tó ní í ṣe pẹ̀lú fékè ni kí wá sì ní fékè tí wọ́n fi bẹ̀rẹ̀ òun náà ní eléyìí tó ṣe pàtàkì jùlọ nínú àwọn nǹkan tá a máa ń kọ́ lábẹ́ fékè lẹ́yìn ọ̀rọ̀ nípa ìmọ̀ Ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo àti àwọn tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ wàhúwa fíkèhù sọlá òun náà ni tó ní ṣe pẹ̀lú àgbọ́yé irun kíkí àgbọ́yé irun kíkí awwalu ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamah as-sala alayhi wa sallam ó ní nǹkan àkọ́kọ́ tí wọ́n máa ṣe ṣírò wálé lórí lọ́jọ́ gbèndé alùkìyàmọ̀ ó lóun náà ní irun fàyè sọlùhà tí irun wa bá ti da sọlùhà sọlùhà sa'iru amalihi gbogbo iṣẹ́ ẹ̀dá tó kù ló máa dá wáyé fasadat tí ó ní wáyé sọlùhàt tí èrò bá ti dá ó ní nájà wà áfìlàhà ó ló ti ṣoríire ó sì ti là ó ṣoríire pẹ̀lú páwà àlùjọ náà ó ti là pẹ̀lú pé kò ní wọná ó ní ẹ̀ńtàbáwá wo ṣẹ́ẹ̀ tírú ẹ̀ wá dá ó ní kọ́ọ̀bà wà khasira olóòtí ó ti pàdánù ó ti pòfo ó sì ti ṣorí ibu tírú ẹ̀ dá bá ti wo iṣẹ́ wa lọ́jọ́ gbèndé àlìkíyàmọ̀ tó wà á bárun bẹ̀ bóyá yóò kí rárá àbókíkò kí dáadáa alladhina hum an salatihim sahun àwọn tó máa ń fọ́nú fọ́ra látara irun wọ́n máa ń gbàgbé àti kí àbọ̀ máa ń gbàgbé láti kí dáadáa kọ́nà kó má jẹ́ ká wà nínú àwọn ẹni báyìí tán bá wòrun wájú ọ̀gbẹ́ni àlìkíyàmọ̀ tó bá dà àti ṣoríire irun òun ló ṣe pàtàkì jù nígbà tá a lọ bí ń pọkà kú lọ́wọ́ ó ní la ilaha illallah muhammadu rasulullah ṣe ṣahada asọ́láàd asọ́láàd asọ́láàd àdọ́bí wa ń kígbe irun o irun o irun o wa ma malakat aymanukum àti àwọn tó ń bẹ lábẹ́ yín àwọn ẹrú yín àwọn ọmọọṣẹ́ yín àwọn ọmọ yín àwọn ìyàwó yín gbogbo ẹ tó ń bẹ lábẹ́ yín tí ọwọ́ yín tẹ ní kápálé lórí asọ́láàd ẹ mójútó ru o ẹ̀tọ́ ọlọ́run nìyẹn o ẹ mójútó ru o ẹ̀tọ́ ọlọ́run nìyẹn o wàá máa mẹ́lá kàtà ìmánukum àtàwọn tó ń bẹ lábẹ́ yín ẹ̀tọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìyẹn o àsọtẹ́lẹ̀ táwọn ọbí fún wa ńgbà tó ń kú nìyẹn sallallahu alaihi wasallam asọlad asọlad ìròyìn o ìròyìn o ẹ mójútó o ẹ̀tọ́ Ọlọ́run nìyẹn o wà á máa malakata imanukum àtàwọn tó ń bẹ lábẹ́ yín èèyàn máa ń ṣorí ibú látara àwọn tó ń bẹ lábẹ́ èèyàn téèyàn lágbára lé lórí èèyàn máa ń ṣorí ibú o iṣẹ́ tí ò yẹ kí èèyàn bẹ àwọn èèyàn ń gbà míì látara pé èèyàn ní agbára lé wọn lórí èèyàn máa bẹ̀ wọ́n èèyàn gbọ́dọ̀ ṣọ́ra èèyàn gbọ́dọ̀ ṣọ́ra àwọn tó jẹ́ wípé wọ́n wà lábẹ́ wa ẹlòmíì á lò wọ́n lò kíní ìlómi òjò ìlómi ẹ̀fọ́ kakọ̀ bá wé sí ẹ̀ dànù ó dọwọ́ wa aṣáájú ó dọwọ́ wa ọkọ̀nulé ó dọwọ́ wa àfàlẹ́kẹ́wù ó dọwọ́ wa ọ̀gá abiṣẹ́ ó dọwọ́ wa kullukum mas'ul kullukum ra'i wa kullukum mas'ul an ra'iyatihi gbogbo yìí adẹrọjẹ níyàn wọn á sì bí bó lẹ ṣe dá díẹ̀ sí kọ́nà kó fi wá ṣe kò ń yẹ dáadáa. ẹ wàá rí irun kí ni tí bàbá yìí tí wọ́n tí wọ́n sọ fún wa nípa irun àkọ́kọ́ ń tọ́ sọ fún wa nípa irun òun náà ni nǹkan àkọ́kọ́ téèyàn máa ń mọ̀ nípa irun téèyàn sì máa ń ṣọ́ nípa irun ṣòro tu sọ̀la òun náà ni àwọn májẹ̀mú irun májẹ̀mú ìrun conditions tí wọ́n bá pè nǹkan májẹ̀mú ẹ̀rí pé téèyàn bá ti yapẹ̀ ohun tá a fẹ́ ṣe yẹn ti ṣe kí ni kò lẹ́sẹ̀ ńlẹ̀ wàṣàròtò ohun tó ń jẹ́ májẹ̀mú nínú èdè lárúbáwá àbí nínú fíkè àbí òṣòlù fíkè máa yálìzàmù min àdámihì àdámùn àlùmọ̀ṣùrù wọ́n ní wala yalzamu min wujudihi wujud wala adam wọ́n ní tó ń jẹ́ májẹ̀mú òun náà ni ma yalzamu min adamihi adam adamul mashrut òun náà ló ṣe wípé tí wọ́n bá sọ pé kí ní májẹ̀mú ni tí a bá ti rí iṣẹ́ ta fẹ́ ṣe ta pé nǹkan yẹn májẹ̀mú ẹ̀ nǹkan yẹn náà ní ṣe kí ni kò ní wà fulfill èèyàn fẹ́ lọ gbaṣẹ́ wọ́n sọ pé tó bá fẹ́ gbaṣẹ́ yìí ó gbọ́dọ̀ ní BSc BSc in computer engineering with minimum of second class upper BSc in engineering àti rí báyẹn wọ́n wá ní mọ̀ yẹ́lìzàmù mìíràn ádámìhì ádámù tá a bá ti wá rí ẹni yẹn kó ní BSc ṣẹ̀mẹ́ pé ṣẹ̀yẹn kò síṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ní bsc bóyá ó lé hnd kò wọlé kò tiẹ̀ wá ní nǹkan kan rárá ó lè ló gbé wá kò wọlé ok ó wá ní bsc ó ní second class ṣùgbọ́n ló wà lóní ẹ̀rí pé kò ṣe kí ni kò wọlé àfi kó ní second class upper tá a bá ti rí nǹkan yẹn iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ yóò wọlé wọ́n wá ní wàlà yẹlizàmù mi wùjúdihi wùjúd wàlà adam wọ́n wá ní lẹ́yìn náà ó fà ń pè májẹ̀mú tá a bá ti rí májẹ̀mú yẹn kò wá túmọ̀ sí wípé ohun tá a fẹ́ wá tá a fẹ́ fi májẹ̀mú yẹn ṣe nǹkan yẹn gbọ́dọ̀ wà kò sì túmọ̀ sí pé kò gbọ́dọ̀ má sí èèyàn ti wá ní bsc ó ní fourth class ló tún wá ní distinction ló ní ṣé ó túmọ̀ sí pé iṣẹ́ máa wà ṣé ó túmọ̀ sí ohun tó ń pè májẹ̀mú nìyẹn ohun tó jẹ́ wípé tá a bá rí ohun tá a fẹ́ ṣe àní ṣe tó bá tún wá wà nílẹ̀ náà kò túmọ̀ sí pé iṣẹ́ tá a fẹ́ ṣe yẹn ń kọ́ a máa ṣe ohun tó ń pè májẹ̀mú ló fẹ́kẹ̀ nìyẹn kí làpèjúwe ẹ̀ ká tọ́ àárọ̀ gẹ́gẹ́ bí aluala fàyìnà àdámàhà yẹlizàmù mi ni wà ádámù sí àti sọlá téèyàn kò bá ṣe aluala májẹ̀mú ni aluala tá a bá fẹ́ kírun téèyàn bá ṣe aluala ṣe mẹ́ pé kò sí irun àbí bẹ́ẹ̀ kọ́ ni èèyàn wá ṣe aluala láago mẹ́wàá fàpẹ̀rẹ̀ ṣé irun wà ṣé irun wà láago mẹ́wàá ṣérun wà lágo mẹ́wàá kò sí irun ohun tó ń pè májẹ̀mú nìyẹn májẹ̀mú irun òun ni ká ṣe mọ́ra májẹ̀mú irun òun ni kásìkò irun wọlé èyí táfà darúkọ ń bí ó jẹ́ mẹ́sàn-án à á ṣàlàyé ẹ̀ bí gbàláyè bá ṣe wá fún wa ní ṣókí bàbá sọ pé ṣùrùtù sọ̀la ohun tó ń jẹ́ májẹ̀mú irun wàhíyà tísà wọ́n ní mẹ́sàn-án ni al-islam àkọ́kọ́ al-islam kéèyàn jẹ́ mùsùlùmí ẹni tó fẹ́ kírun gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí wàlá akil kéèyàn ní làákàyè wàtẹ̀míyìí kéèyàn jẹ́ ẹni tó ti dá nǹkan mọ̀ kó má jẹ́ ọmọ kékeré wàrọ́fọ̀ al-hadas ẹgbẹ́ tó jáde lára wa ká ṣe mọ́tótó ẹ̀ wa izalatu najasa ẹ̀gbin tó bá wà ní ara wa èyí tó wà láṣọ wa èyí tó wà bí ta ti fẹ́ ṣe jọ́sìn ká mú kúrò mbẹ́ wa sitrul ìhòòhò ẹni tó fẹ́ kírun kó ṣe kí ni kó bò ó wadukhulul waqt irun tá a fẹ́ kí kásìkò ẹ̀ wọlé wastiqbalul kibla kakọjú sí kibla wà ní ìyàtù kásì ní àníyàn eléyìí ni tí bàbá sọ ní ṣókí kí ni àlàyé lórí àwọn nǹkan tí bàbá sọ yìí àkọ́kọ́ a gbọ́dọ̀ gbọ́yé la tasihu salatu illa bi tawafuri hadhihi ashurutu gbogbo irun tá a bá kí kò ní fẹsẹ̀ rinlẹ̀ kò ní jẹ́ àtẹ́wọ́gbà àyàfi kára wọn má jẹ́ mu mẹ́sàn-án tá a sọ yìí wàhíyà qabla iqamati sọ̀la àwọn májẹ̀mú yìí a rí wọn ṣáájú kí a tó gbé ìrun dúró ni àwọn nǹkan tá a máa ń ṣe làwọn mẹ́sàn-án yìí ká tó gbé ìrun dúró àwọn nǹkan tá a wá sọ yìí ní àlàyé àkọ́kọ́ mbẹ al-islam wa huwa shartun li qabuli as-sala wa sa'ir al-amal kátó lè gbaṣẹ́ lọ́wọ́ wa èèyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kò ń ṣe irun nìkan àtàwọn iṣẹ́ tó kù afẹ́ ṣe sàárà zaka a gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí bá máa fi gbà ọlọ́run ní gba sàárà kèfèrí àwẹ̀ gbígbà ọlọ́run ní gba àwẹ̀ kèfèrí èèyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọlọ́ọ̀bá ni wàkọ̀dìmùnà ìlànà amílù mi nà amẹ́lì ọlọ́ọ̀ni tó bá dọjọ́ gbé ní àlìkìyàmọ̀ iṣẹ́ tí kèfèrí bá ṣe gbogbo ẹni tí ò ń ṣe mùsùlùmí ọlọ́ọ̀la máa kọjú síṣẹ́ yẹn báyìí fàjà àìnáwó àbá mansura àwa sọ di páúdà tó àwa kù dànù gbogbo iṣẹ́ tí kèfèrí bá ṣe kò sí bó ṣe lè pọ̀ tó ó ta ọrẹ ni ó ṣe sàárà ó kírun ó gbàwẹ̀ tí ìyọba ti jẹ́ kèfèrí ọlọ́ọ̀bù ò ní gbaṣẹ́ kọ́lọ́ máa ṣe gbaṣẹ́ nìkankan wa o kọ́lọ́ kò gbaṣẹ́ wa o wàlà búdà mí nàlè ìmán ẹni tó fẹ́ ṣiṣẹ́ tó fẹ́ kọ́lọ́ ọba gbà ó gbọ́dọ̀ ní ìmán ni ọlọ́ọ̀ni laysa libirra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib ọlọ́ọ̀ba ní kò kì í ṣe ìjẹ́ ní ire kọ́ wá sọ pé àwọn ẹni ire dà kọ́ sọ pé àwa kọ́ ní kí à á máa ń kírun ọlọ́run ní ìyẹn kọ́ lè yan fi ń dẹni rè walakinna al-birra man amana billah ohun tí èèyàn fi ń dẹni rè nǹkan àkọ́kọ́ ó gbọ́dọ̀ ní imani billah wa malaikatihi ó gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú àwọn màláìkà wal yawmil akhir ó gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ọjọ́ gbẹ̀ndì alikiyama wal kutub ó gbọ́dọ̀ nígbàgbọ́ nínú tírà ó gbọ́dọ̀ nígbàgbọ́ nínú àwọn ànábì ọlọ́ọ̀ba wàá tàlmálà ala hubbi zawil kuruba wàlìyàtàmà wàlìmàsàkínà wàbẹ̀nẹ̀ sẹ̀bí lẹ́yìn náà àwọn ẹni yẹn wa yòókè mu sọ̀la wà kọ́ mu sọ̀la wọn wà máa kírun so ìgbàgbọ́ níní ó ṣàgbà ìrun kíkí ìgbàgbọ́ gbọ́dọ̀ kọ́kọ́ dúró kéèyàn ti jẹ́ muslim kó tó lóun kírun ìyẹn jẹ́ májẹ̀mú alákọ̀ọ́kọ́ ẹ wá rí jọmọ́ alìsílámù dínú láhìlú wàhídì ìsìlámù nìkan tá a sọ yìí pé májẹ̀mú ká tó kírun ni òun nìkan náà ni ẹ̀sìn ọlọ́wọ́n ọba láyà kó bá lù sí ẹ̀sìn tó bá yàtọ̀ sí islam ọlọ́wọ́n nígbà o wàhùwà sábàb lè kọ̀bọ̀ lè la amal wà dùkọ́ lè lè jànà. ẹ ríru kíkí òun náà ni sábàbí ẹ ìgbàgbọ́ tá à ń sọ yìí òun ni islam òun ni sábàbí tọ́lọ̀ wọn á fi gbaṣẹ́ wa tọ́lọ̀ wọn á sì fi wá wọ̀ sí àlùjànnà ẹni tí ò bá ti ní mọ́nì ìmọ́nì ti islam kó gba islam ẹni náà ní wà àlùjànnà o wa taharatu miftahu sọlá ẹ̀rí jọmọ́ bó ti jẹ́ pé káṣàlùwàlà òun ni kọ́kọ́rọ́ ìrun kíkí wa salatu miftahu lìjànà ìrun kíkí wá ní òun ni kọ́kọ́rọ́ àlùjànà o òun ni kọ́kọ́rọ́ àlùjànà ẹ̀ wá rí káwa tó gba ìrun lọ́wọ́ ẹ̀dá ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni tó ní islam ọlọ́ni inna dina inda allahi l'islam ọlọ́ni tó ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́wọ́n òun náà ní islam ọlọ́run bá àlékè ọlá ó lẹ́nikẹ́ni tí ó bá ṣe nǹkan míì lẹ́yìn islam wa man yabtaghi ghayra al-islam dina ọlọ́run lẹ́nu tó bá ṣojú kòkòrò lọ síbi ẹ̀sìn míì tó yàtọ̀ sí islam fala yuqbala minhu ọlọ́run lòun ò ní gbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati minal khasirin ọlọ́run tó bá dàlù kìyàmà ẹni yà máa jẹ́ ní ẹ̀kọ́ ẹni ẹ̀gbẹ́ kọ́lọ́ so èèyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ayakuna musliman èèyàn gbọ́dọ̀ jẹ́ muslim wasani ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́ba máa fi gba irun òun àlàákìl òun náà ní làákàyè wàhálà yajibu ala al-majnun irun ò kì í ṣọ̀ràn yàn lé ẹni tó bá jẹ́ wèrè lórí kọ́lọ́ba àlekíọ́lá wọ́n ní wèrè dùn wò kò ṣe bí lọ́mọ kọ́lọ̀ má jẹ́ kí a bá wọn bí wèrè lọ́mọ gbogbo àwọn tọ́lọ̀ bá sì fi dánwò báyìí kọ́lọ̀ bá kójọ kó bá wa fún wọn ní àlàáfíà kó má fi dán àwa náà wò torí pé ẹ̀rí àdánwò jọmọ́ kò sẹ́ńtọ́ náà bò lè fi dánwò ẹni torí ẹ̀ pé tẹ́lẹ̀ ọlọ́run lè gbà làákàyè lọ́wọ́ ẹ̀ ẹ̀rẹ́ lómi mùsùlùmí ni ó lè ya wèrè jọmọ́ tíyàn bá wá ya wèrè jọmọ́ kò túmọ̀ sí páyé ń ṣe gbogbo wèrè náà kọ́ ló jẹ́ àlùjọ̀nù ọlọ́run bá lè mú wa torí pé settings tó wà níbi ọpọlọ yẹn jọmọ́ ṣèbáwa náà ní fóònù fóònù wa náà dẹ̀ ní mẹ́mórì àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ní ram tó ń control ẹ̀ tó náà dá gẹ́gẹ́ bí brain fún àbí bẹ́ẹ̀ kọ́ ni so ẹ̀rí pé ẹ̀kan náà ó lè crack so ẹni tó ọ̀sà àti tó ọ̀sìn kankan brain tiẹ̀ náà lè crack nígbà míì látara stress àwọn èèyàn á máa ya wèrè látara pé wàhálà pọ̀ àwọn èèyàn á máa ya wèrè látara ìrònú àwọn èèyàn á máa ya wèrè látara pé nǹkan ò lọ déédéé ó lè bí káwọn èèyàn ya wèrè tí àjálù bá ṣẹlẹ̀ sí èèyàn kan ó lè gba làákàyè lọ́wọ́ ẹ̀ kẹ́ni di ẹni tí a ya wèrè so irú eléyìí ni àdánwò ńlá ni ẹ rí mùsùlùmí gẹ́gẹ́ bí òwe yorùbá tí mo pa lẹ́ẹ̀kan pé wèrè dùn wò kò ṣe bí lọ́mọ ẹ rí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra níbi ìran wíwò anabi sallallahu alayhi wa sallam ó ní man ra'a minkum mubtaliya ó ní tí èèyàn kan nu yín tẹ bá rí èèyàn kan tọ́nà bá fàdánwò kan bóyá ó ya wèrè ni ẹsẹ̀ ń dùn ni ojú ló ń dùn àbórí ló ń dùn àbímú ló ń dùn ó ní fàlíyàkùn ó nírú ẹni yẹn kó máa sọ pé alihamdulilahi lẹ́dí àfáàní mímọ tàlákàbí wàfàdọ́lani alákẹ́sìrín mímọ nìkọ́lá kọ̀tẹ́fìdìlà ó ní ah, ní fọlọ́wọ́n ọba ọba tó là mí kúrò níbi àdánwò tó fi kan ẹni tó sì wá ṣe mí ní ẹ̀dá tó rẹwà jùlọ ohun tó yẹ ká máa wí nìyẹn a gbọ́dọ̀ ṣọ́ra pàápàá jùlọ àwọn ọmọdé àti àwọn obìnrin káwá rẹ̀ tí ó ní àléébù lára káwá bẹ̀rẹ̀ sí máa fi ṣe yẹ̀yẹ́ ohun tí ò dá lélẹ̀ yìí jọmọ torí pé ohun tó ṣe é lé ní ó mà lè ṣe èèyàn náà lọ́la la fi gbọ́dọ̀ ṣọ́ra o wa amma bi ni'mati rabbika fahadi ìtọ́lọ̀ ń ṣe fáwa lóore ẹ ká mọ̀ ká máa dúpẹ́ so wàlà ákìlù ni'matu min ni'amillah ẹ rí làákà yìí tẹ́rí ìjọmọ́ ó jẹ́ oore kan nínú àwọn oore tọ́nà ọba máa ń ṣe fún ni o alibaatin eléyìí tó pamọ́ wa huwa zahiru bi tasọ̀rọ̀fìhì ẹ̀rí ń gbà mí oore làákàyè a máa di oore tó hàn látara nǹkan téèyàn bá ń fi làákàyè ṣe o wàmọ́ yẹzàláhu bíhi bẹ́ẹ̀nà àdàmì wàlẹ̀ hayawan ẹ̀rí làákàyè tá à ń sọ yìí ọlọ́run bá fi ṣòpinya láàrin àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tàjọmọ̀ ànábì adam àti àwọn tó jẹ́ ẹranko wàhùwà takriman lil insani min Allah ọlọ́run bá fi pọ́n wa lé o ọlọ́run ní lakọ́dẹ̀ kọ̀lákọ̀nà lè ìsáná fi ahsani taqwim ọlọ́run la dọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn láwòrán tó rẹwà jùlọ nínú àwòrán tó rẹwà jùlọ tọ́lọ́run bá ṣe wá tí ò ṣe àwọn ẹ̀dá tó kù òun náà ní làákàyè làákàyè tọ́lọ́run bá fún èèyàn kò fún àwọn màláìkà làákàyè tó fún èèyàn kò fún àwọn àlùjọ̀nù làákàyè tó fún èèyàn kò fún àwọn ẹranko gbogbo àwọn ẹ̀dá yìí náà ni wọ́n ní làákàyè ṣùgbọ́n kí lọ́nà ọba fún àwa tí ò fún àwọn ẹ rí i pé àwọn èèyàn tí wọ́n stọ́dí ọ̀rọ̀ nípa làákàyè tá à ń sọ yìí wọ́n máa sọ̀rọ̀ lọ títí títí títí gbogbo ẹ̀ náà átúndébì kan kò ní yí àwọn náà mọ̀ pé nínú àwọn nǹkan tọ́nà ọba fi ṣàgbà gbogbo wa òun náà ni làákàyè tọ́nà ọba dá yìí torí wípé làákàyè a lè ro a lè ròyìn ẹ̀tàn láwọn nǹkan tọ́nà ọba ṣe sára làákàyè tó bá ń ṣe ìyàtọ̀ láàrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti ẹranko tẹ́ bá wo àwọn ẹranko yìí náà ni a lè sọ pé wọn náà ní làákàyè kí ló sọ fún yín tí ẹ bá lé ewúrẹ́ tẹ bá lé ewúrẹ́ kú omi oúnjẹ yín sìn ewúrẹ́ á sá lọ àbí ni á tún padà wá gbogbo ìgbà tí ewúrẹ́ tó bá lọ síbi oúnjẹ ẹ rí i kó máa lọ jẹ pẹ̀lú confidence ni toró mọ̀ ẹ́ pé oúnjẹ tẹ gbé kalẹ̀ fóun ni ṣùgbọ́n ọjọ́ tó bá lọ síbi búrẹ́dì tí ò ṣe búrẹ́dì tolówó ẹ̀ kódà kò jẹ́ tolówó ẹ̀ tó bẹ̀ pé kò ń ṣe oúnjẹ tó gbé kalẹ̀ fóun kẹ́lẹ̀ mẹ́fà àwọn ẹ̀dá yìí náà nílá káyè àwọn náà máa ń rí sìn pé eléyìí da eléyìí ò da kí lè wúrẹ́ máa ṣe ẹ̀rí pé tó bá fẹ́ jẹ kí lá máa ṣe a máa ṣọ yìí ni a máa ṣọ yìí ni ló fi jẹ́ pé tẹ́ bá fẹ́ wo pé kí nìlà ìyàtọ̀ tọmọdéyìn àti ẹran ẹ̀ máa rí pé àwọn nǹkan tó jẹ́ pé ó wà beyond imagination wa ni ọlọ́ọ̀bá kẹwàá lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú làákàyè ọlọ́ni wà làkọ́dí karramna bani adam ọlọ́ni apọ́mọ ànábì ádámọ̀ ni wa hamalnahum fil barri wal bahar aṣàánú wọn wọ́n máa ń rìn lórí ilẹ̀ wọ́n sì máa tún ṣẹ̀mí lórí omi wa razaqnahum minat tayyibat ọlọ́run la máa ń fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn jẹ nínú àwọn nǹkan tó mọ́ tó mọ́ wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila ọlọ́run láwọn nǹkan tó pọ̀ nú ẹ̀dá tá a dá a gbé ọmọ ànábì ádámọ̀ a gbé wọn lọ́lá a fún wọn lọ́lá lé wọn lórí ọlá ipò tọ́nà ọba ṣe fún wa taba dénú omi ọmọ èdè èèyàn ń rìn lórí omi ó tún ń rìn nsàlẹ̀ omi gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan àǹfààní nínú omi ọlọ́ọ̀bá tún fún wa láǹfààní àtúlọ sísàlẹ̀ omi àlọ́kó gbogbo ẹ̀ jáde oore ni ẹ wá àwọn nǹkan tó wà ní àlùmọ́ọ́nì tó wà nínú ilẹ̀ inú ilẹ̀ inú ilẹ̀ lọ́hùn lọ́hùn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tún ṣe ìwádìí látara làákàyè tó lọ́n fún wa àtúwò jáde ẹ rí góòdù ni ẹ rí pẹtrol ni ṣé àwọn nǹkan nǹkan kékeré ni ṣùgbọ́n làákàyè tó náà bá fún wa òun ló bí òun náà látún fi ń refine látara pẹ́ eh, crude oil ẹ wo oríṣiríṣi nǹkan tá à ń yọ jáde nínú ilẹ̀ gan ẹ wo tá à ń yọ jáde ẹ wo tá à ń pè gold kó tó di gold táwa wò yẹ oríṣiríṣi stages ni tí ọ̀gọ̀rọ̀ wa bá rí tó ń pè rọ gold gan àní mu àfi tá a bá mọ̀ ń pẹ̀ tẹ́lẹ̀ torí bó ṣe rí ṣùgbọ́n látara làákàyè àsọdì ń fi ayé ń jà sí so gbogbo àwọn eléyìí pátápátá orí tọ́nà ọba ṣe fún wa ni láyé ìgbà kan wọ́n á máa sọ̀rọ̀ trade by barter ṣẹ́rù pásìkò yẹn ó rọrùn ni tó bá jẹ́ tí bàbá tààlà ń lò ń sìn ni pẹ̀lú bá ṣe pọ̀ tó yìí ẹ wò nira tí ò bá máa bí ṣùgbọ́n nínú àánú ọlọ́run ọba nínú làákà ìtọ́nà ọba fún wa ọlọ́run tún ní kó sọ sí àwọn kan lórí àwọn kan tún wò pé òkè ẹ jẹ́ ká máa fi gold ká máa fi save nǹkan ká máa fi gold ká máa fi transact láàrin ara wa wọ́n ń tàta rẹ̀ wọ́n ń tọ́jú gold téèyàn bá fẹ́ tọ́jú nǹkan à convert ẹ̀ sí gold à tọ́jú ẹ̀ látàrẹ̀ à ń rí banking system látàrẹ̀ àtúnpadà ń rí òkè ẹ jẹ́ a máa ná owó ẹyọ cowries àbí nígbà tó yá àwọn èèyàn tó wò kó kẹ́ẹ́ jẹ́ a máa print paper jáde gbogbo eléyìí la fi ń ṣe jọ̀mọ́ làákàyè la fi ń ṣe kò mà sí èlé láàrin àwọn ẹranko kò mà sí èlé láàrin àwọn àlùjọ̀nù gbogbo eléyìí pátápátá wa in ta'uddu ni'mata Allahi la tuhsuha tẹ́ bá fẹ́ wúri tọ́nà ọba ṣe fún yín ó kọjá imagination ọlọ́run lẹ́yìn nílé ka ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ insan la zalumun kafar ṣùgbọ́n pẹ̀lú alábòsí lọ́mọdé ènìyàn kafar ó máa ń fọwọ́ borí ọlọ́run ọba mọ́lẹ̀ oore tọ́lọ́ ọba ṣe fún wa lóore làákàyè oore tó pọ̀ ní ọjọ́ mọ́ a sì gbọ́dọ̀ máa dúpẹ́ fún ọlọ́run ọba lé lórí ọlọ́run ni wàásùbákọ̀ ní àmọ́hù wàásùbákọ̀ àlékún ní àmọ́hù zọhírọ̀tà wà bá àfihàn ọlọ́ọ̀bá ni mo rọ̀ jí orí mi ọlọ́ọ̀bá mo rọ̀ léyìn lórí eléyìí tó fojú hàn àti eléyìí tí ó pamọ́ nínú àwọn oore mi ọlọ́ọ̀bá so ní oore tọ́lọ́ọ̀bá ṣe fún wa òun ni kó fún wa ní làákàyè jọ̀mọ́ ẹ̀rí làákàyè yunazimul insanu bihi hayatahu ọmọ ẹ̀dẹ́ ènìyàn làákàyè náà la fi ń tolé ayé wàyùdírù ṣùgbọ́nàhù òun náà ni àwọn àlámọ̀rí wa a fi ń tò ó wàyùkáwénu mùsítàmáàhù àwùjọ wa tá à ń kójọ látara làákàyè yìí ni o wàlẹ̀ ìyáàzù wàlẹ̀ ìbàdàn kùlùhà ṣùrìàt wọ́n ní gbogbo tó ń jẹ́ ìjọsìn pátápátá jọ̀mọ́ ọlọ́ọ̀bà ó ṣe ní òfin anílàákàyè ni o wàlìmọ̀jùnúnù láàlẹ́ ìṣe yìí ẹni tó jẹ́ wèrè tí ò ní làákàyè kò sí nǹkan kan fún un wàkọ́lá nàbí sallallahu alaihi wasallam ànábì wa muhammad sallallahu alaihi wasallam sọ pé rufi al-qalam an salat ó láwọn mẹ́ta kan wà wọ́n ti gbé gègé dúró fún wọn wọ́n ti kánlẹ̀ kò sí pé wọ́n ń kọ lẹ̀ fún wọn. àwọn mẹ́ta anahim hatta yastayqin òun náà lẹ́ni tó ń sùn gbogbo téèyàn bá ṣe lórí oorun kò sẹ́ṣẹ̀ torí pọ́lọ́ ọba ọba láàánú ni. inna Allaha bikum la raufur rahim ọlọ́ọ̀ba aláàánú yín ni òun lọ́lọ́ọ̀ba jẹ́ ó tó bá ń sùn gbogbo tó bá ṣe ọlọ́ọ̀ba ní fi so ẹni tó ń sùn tí ò kírun ọlọ́wọ̀n ní natural oorun tí ò ń ṣe ẹni tó lọ mú kú mu ó ti mu tí yó ó mu gbóyó àti oríṣiríṣi tó máa mu ó wá ń sùn bọ̀ àsìkò òun dé kò wá kí irú ẹni yẹn kan ń sọ o ẹni jẹ́ pé ó wá wo fíìmù látòru látàlẹ́ ó wò ń wá di pé àṣùbà fẹ́ tó ó kù bí five minutes tó máa pẹ̀rù ṣàìtàn bá dé ó bá lọ sùn kò wá kí àṣùbà irú yẹn kan náà ń sọ o kọ́lọ̀ kó ṣàánú ẹnì ó ní ọmọ kékeré títí títí tóun náà fi bàlágà táfìdẹ tó lálà tó ń rí nǹkan tí àgbàlagbà máa ń rí lójú oorun ìyẹn jẹ́lẹ̀ kejì ó ní wàlìmọ̀jùnún hátà yafik ó ní àti wèrè tí làákàyè ti bọ́ fún tí làákàyè àfi padà wèrè ni ló fi jẹ́ pé tó bá pàdé wèrè lọ́nà tó yọ̀bẹ dání má sọ pé o lágbára bo ní skilo tètè sádànù fún òun lábẹ́ òfin ọlọ́wọ́n ọba ẹ̀ǹtíwèrè bá pa ó pa gbé ni o ló fi jẹ́ pé tó bá rí wèrè má bá ṣe àwọn eré kan tí ò lọ o ìyẹn ni ta sọ lẹ́ẹ̀kan pé Yorùbá sọ pé wèrè dùn wò kò ṣe bí lọ́mọ àwọn èèyàn lè rí wèrè ń wèrè máa display oníkálukú wọn náà wá dúró wọn wá máa rẹ́rìn kódà ń gbà wèrè bá ń jó tó ń kọrin ẹlòmíì túmọ̀ máa bá jó sí kí wá ní ìyàtọ̀ láàrin ẹ̀mí méjèèjì so ló fi jẹ́ pa gbọ́dọ̀ ṣọ́ra jọ̀mọ́ ẹni tó bá jẹ́ ẹni tí làákàyè ti bọ́ fún ìjọsìn tá à ń sọ yìí kò ní máa jẹ́ ọ̀ranyàn lé lórí so májẹ̀mú tí ọlọ́run bá máa fi gba irun tí wèrè bá kírun kò sí tọ́nà bá fẹ́ fi ṣe torí ń gbé kò kì í ṣe ọ̀ranyàn lé lórí whatsapp wa tẹmíyìs ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn májẹ̀mú tọ́nà ọba máa fi gba irun wa òun náà ni albulugh kéèyàn bàlágà wa yakhtalifu min shakhsin la shakhs bàlágà yìí ó máa ń yàtọ̀ láàrin èèyàn sí èèyàn ẹ ráwọn ọmọ méjì káwọn méjèèjì jẹ́ twelve years kíkan ti bàlágà kíkejì má bàlágà kẹwàá ọgbà a ìdí classmate ní gbogbo ẹ̀yọ́ ọmọ ds3 gbogbo ilẹ̀ ti bàlágà ah, irọ́ nìyẹn o wọ́n yàtọ̀ síra wọn o bàbá kan náà kọ́ ló wọn o genetic factor wà ń bẹ o hereditary wà ń bẹ o àjogúnbá tó ní kálukú jogún látara àwọn òbí ẹ̀ àwọn ọmọ míì wà nínú ilé títí wọn àwọn máa ń tètè bàlágà àwọn ọmọ mi àwọn ibi tí ń pamọ́ lára irun máa ń tètè yọ ọ́nbẹ̀ títí wọn àwọn ẹlòmíín ní ilé wọn ọlọ́run bò dá wa bákan náà so eléyìí a máa yàtọ̀ min ikilimin ila ikilim zóònù kan máa ń yàtọ̀ sí zóònù kan àsìkò táwọn ọmọ ilẹ̀ yorùbá máa ń bàlágà ó yàtọ̀ sí ti ọmọ ilẹ̀ haúsá ẹni tó bá jẹ́ ọmọ haúsá tí ẹ lè yàtọ̀ sí ti ọmọ yorùbá báyìí pé biology ẹlòmíì sì ní ibi tó gbé àwọn tí wọ́n bá gbé àwọn àyè tó máa ń jẹ́ bíi north ìbàlágà títí wọ́n máa ń yá torí weather condition wọn ju àwọn tó bá wà ní south lọ so gbogbo yẹn náà factor bológo ni wọ́n máa fi ń yàtọ̀ bákan náà min wákìtì ìlà wákìtì àsìkò máa ń yàtọ̀ síra wọn lásìkò ayé ànábì sallallahu alaihi wasallam ọjọ́ orí táwọn èèyàn máa ń jẹ́ tán fi ń dàgbà tán fi ń bàlágà ó lè yàtọ̀ sí tiwa àwọn bàbá wa tí wọ́n lọ sí òtí pọ̀ndrẹ́ díẹ̀ sí yẹn ní sẹ́ńtúrì tó kọjá àbí sẹ́ńtúrì méjì àsìkò tó ń bàlágà ó lè yàtọ̀ sí tiwa torí àwọn factors oríṣiríṣi ohun tí wọ́n ń jẹ ohun tí wọ́n ń pass through ó lè bì í nínú ẹnìyẹn tá a gbọ́dọ̀ ṣọ́ bákan náà natijata li umuri kathira àwọn ìdí tó máa ń fa tó fi ń yàtọ̀ oríṣiríṣi ni minha zurufu nas condition táwọn èèyàn bá ń báyé ó lè fà wá rọfahiyatul hayat àwọn èèyàn tó ń jẹ nǹkan gidi àwọn tó ń jẹ oúnjẹ gidi wọ́n ní tẹ́ndẹ́nsì láti tètè màṣúọ̀ ju àwọn tó jẹ́ pé gàrí ní àárọ̀ fùfú lọ́sàn-án tó bá tún dalẹ̀ wọ́n á jẹ ẹ̀bà ó lè yàtọ̀ sọmọ tó yẹ pé gbogbo oúnjẹ tó bá fẹ́ jẹ wọ́n á kọ́kọ́ jẹ fúrúùtù kan tó jẹ tó bá tún jẹ oúnjẹ yẹn tán wọ́n á tún jẹ fúrúùtù wọ́n á mú míìkì dáadáa bàlágà wọn ó máa ṣe kí ni ó máa yàtọ̀ wàṣídàtìl harọ́rọ́ weather condition ó máa ń bi kó yàtọ̀ níbi tí wẹ́dà bá ti le àti ibi tí ò le wàtáàbọ̀lẹ̀ hayat àti ìdààmú táwọn èèyàn máa ń ṣe nu ilé ayé ẹ̀rí pé ìdààmú ẹlòmíì máa dààmú a ti sọ fún wa rí tẹ bá wà àwọn ìlú tí ọlọ́run bá ṣàánú tó ń gbádùn palẹ̀ ayé àwọn ọmọ wọn máa ń tètè dàgbà wọ́n dẹ̀ máa ń pẹ́ kan tó darúgbó ṣùgbọ́n àwọn ìlú tiwa tí wàhálà wà ọmọ máa ń pẹ́ kó tó dàgbà a dẹ̀ máa ń tètè darúgbó ọmọ òyìnbó ń sìn tó jẹ́ ten years tẹ́ bá gbé sọmọ ten years títí tí wá ń bí ó gbọ́dọ̀ pé ń bọ̀dá mi ni àǹtí mi wọn bí da torí ńgbà tó bá ń wá ìtìyẹ síra wa àà eléyìí gbọ́dọ̀ gba bí ọdún márùn-ún lọ́wọ́ mi ìyẹn ló fi jẹ́ pé nígbà tí wọ́n ń fa àwọn ọ̀rọ̀ kan ẹ ẹ kínní kan minor marriage ẹ prayer governor Samfara ó lọ fi ọmọ kan ọmọ thirteen years ó fi ọmọ àà gbogbo ń tà ń sọ yìí ó yàtọ̀ síra wọn ọmọ thirteen years nílùú kan tẹ́ bá gbé sọmọ ọ̀dọ̀ ẹgbẹ́ ọmọ 20 years nílùú mi wọ́n lè má yàtọ̀ síra wọn development so a lè fa àwọn nǹkan yẹn george nígbà tí kọ́nà àfàfẹ́ sọ ó ní ṣe ìyá tó ń jẹ yín nàìjíríà ń bí ló pé ni wọ́n fi ń dájọ́ pọ́mọ thirteen years ọmọ mi tọ́ ìwọ tó ń sọ̀rọ̀ gan tó pé rẹ́ twenty five tọ́ bá gbọ́mọ thirteen ìlú mi sí ẹlẹ́gbẹ̀ẹ́ gan o gbọ́dọ̀ in terms of exposure ni in terms of education tó ní ni because bí tọ́nà ń ṣàánú wọn dé láwọn ìlú yẹn àìmọye iṣẹ́ táwọn ọmọ ẹsẹ̀ tí wá ń ṣe ń bí àwọn ọmọ primary school ti mọ̀ ẹ wọ́n ń pè kíní kan physics ni táwọn ọmọ tí wò bá DSS class wọn ọmọ tó ń jẹ́ physics ọmọ mi kó tó wọ secondary school ló ti máa pàdé àlùdé physics níbi tí gbàláyè ti wà fún ọ̀yàn pẹ̀ education ṣùgbọ́n látara ìlọ́làjú títí wa ìlú wa la máa fi ń jọ́ọ̀jì gbogbo nǹkan kọ́lọ̀ ọba kó ṣàánú wa kó jẹ́ kí ìlú tiwa náà kó lè dàgbàsókè so gbogbo àwọn nǹkan yìí ń kọ́ òun ló máa ń jẹun tí ó máa ń bí kí àwọn èèyàn kí wọ́n tètè dàgbà ìlú tí wàhálà bá ti pọ̀ kọ́lọ̀ ọba kó jọ kó bá wa tún nàìjíríà ṣe ẹ̀rí pé wàhálà ti wá ń bí ó pọ̀ tẹ bá máa rí ọmọ fifty years ńgbà mí báyìí ẹ̀yìn gbogbo ẹ̀yìn lè ti tẹ̀ ọmọ fifty years ni lóòótọ́ ẹ̀bùn wà ń bẹ́ o ẹ lè rọmọ thirty five mi báyìí gbogbo orun orí ẹ̀ ó lè ti fẹ́ẹ́ di funfun tán kí sì ló fà nígbà míì ó lè jẹ́ látara wàhálà ni kọ́nà ọba àlekè ọlá kó má ṣe ìlà ẹnì kankan wa níbi wàhálà eléyìí asra'u wa fil mar'ati asra'u wàdálìkà ìdá haadot ẹ wá rí obìnrin kábàlágà lọ́dọ̀ obìnrin ó máa ń yá ju ọ̀dọ̀ àwọn ọkùnrin lọ wàlìmọ̀hìmọ̀ àlìbòlóg ohun tó ṣe pàtàkì táwọn èèyàn ti bàlágà ìgbà yẹn lọ́lọ́run máa tó máa gba irun wọn ṣùgbọ́n kọ́mọkọ́ wà wípé àìbẹ́mi ò ti bàlágà à mi ní kírun rárá o ànábì ní tó bá ìbàlágà náà tó bá kì ká ṣe ẹni ẹgba tó bá ti wọ ọmọ ọdún mẹ́wàá múru àwòládàkún bí sọ̀là wáhùn àbìnà sábà ànábì ní tẹ́ bá ti pé ọmọ ọdún méje ẹ̀yin ọmọ ó ní ká máa pa yín láṣẹ ó yá dídé asọ́láàtì asọ́láàtì ká máa láṣẹ tá a bá lọ mọ́ṣáláṣí ìdájí ànábì ló sọ bẹ́ẹ̀ sọ́dọ̀ máa ní wàsálà ó yá kóòmù kóòmù ó yá dídé dídé ẹ jẹ́ a lọ ṣe sọ́láàtì kó bá òkè àwọn ọmọdé lèmi ẹ jẹ́ ń sùn díẹ̀ sí i àwọn bàbá wa láyé àtijọ́ kọ́nà bá wa sọ wọ́n lẹ́sàn-án rẹ̀ wọ́n ní àti kékeré nìmọ̀lé ti máa ń kọ́mọ ẹ̀ lásọ̀ ìtumọ̀ ẹ̀ làwọn àskáàbù wọ́n ti máa ń kọ́ wọn láàkàrù láti kékeré wọ́n á ti kọ́ wọn Quran ẹ ti rí ọmọ mùsùlùmí kéékèèké àwọn náà ti máa jẹnu bí ẹni tó ń jẹ ṣúgà bí ẹni tó ń jẹ bisikíìtì wọ́n jẹ bisikíìtì òkè ló ń jẹ jọmọ́ wọ́n jẹ àkàrù wọ́n jẹ Quran ṣùgbọ́n lé ní ọ̀gọ̀rọ̀ òbí wọ́n ti ba ayé àwọn ọmọ jẹ́ ẹ̀yẹ́ mẹ́kó máa lọ skul ẹ̀jẹ̀ kan sùn díẹ̀ àti àti kékeré làwọn ọmọ ti gbọ́dọ̀ máa lé sí ilé ìpamọ́ tètè jì tá a bá dẹ̀ jì ó ní pàtàkì nǹkan kan tá a máa ń ṣe òun náà ni irun wàá kiri sọ látàdé síkiri ìbádà tó ṣe pàtàkì jù ní irun ọlọ́run ò yànde ẹ̀ fún wa kò sì sí condition téèyàn wà tí ò ní máa kírun ẹni tí ò bá yówó tí ò lówó ní yan zaka ẹni tí ò lálàáfíà ọlọ́run ni kó má gbàwẹ̀ obìnrin tó ṣó ti yé gbogbo àwọn àsìkò yẹn ọlọ́run bá yànde ẹ̀ fún wa ṣùgbọ́n irun ọlọ́run ò yọ̀ǹdẹ̀ àfi tí làákàyè bá ti bọ́ lókù gbogbo ìgbà téèyàn bá ṣe ń fìlì ó gbọ́dọ̀ máa kírun ó wà lágbára láti tún dìde dúró ànábì sọ̀rọ̀ àlè ọ̀sẹ́làm ó ní kò jókòó kó kí ó tún lágbára àti jókòó fẹ̀gbẹ́ lélẹ̀ fẹ̀yìn lélẹ̀ ó lágbára láti máa mi orí mi gbogbo ẹ̀ kọ̀ rọra máa mi ojú ẹ̀ kó máa jẹ́ control kó máa jẹ́ control ẹ̀rọ àwọn ìyá kan nílẹ̀ yorùbá ó máa ń fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí àwọn obìnrin torí pé gẹ́gẹ́ bí ètò ọlọ́wọ́n ọba àwọn obìnrin náà ni ẹ̀mí wọn máa ń gùn jù tẹ́ bá ní kán lọ kó arúgbó wá ládùúgbò kan ń sìn tán bá kárúgbó mẹ́wàá wá àwọn ìyá yẹn náà ni wọ́n lè jẹ́ mẹ́jọ kẹrí kẹrọkùnrin méjì àwọn ìyá yẹn lè jẹ́ mẹ́jọ àwọn obìnrin dẹ̀ láìkì yẹn gan àbí bẹ́ẹ̀ kọ́ ni jọmọ́ torí pọ́kùnrin ni ọlọ́run ní kí yẹn fi sí lọ́dọ̀ ẹ̀ nírà àwọn obìnrin kọ́ la fẹ́ jà fáwọn ọkùnrin à kí ló ń fa ẹ jẹ́ ká wòye sí kí ló dé tó jẹ́ pàwọn arúgbó yẹn obìnrin gbogbo wọn máa ń jẹ́ pẹ̀lú bí wàhálà àwọn obìnrin ṣe pọ̀ tó kí ló dé tó jẹ́ pàwọn obìnrin ni so ètò ọlọ́run bá ní zálíkà fadlullahi yuti man yasha ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kọ́lọ́ má ṣe wa gùn yín lẹ́mìí gbogbo ẹ̀yin obìnrin wa àwọn ọkùnrin náà kọ́nà ọba kó fún àwa náà ní ẹ̀mí gígùn kó sì fún gbogbo wa ní àlàáfíà sáàfi lògbé sí ayé wa ká sì lè fi gbogbo ẹ̀sìn ọlọ́wọ́n ọba àlékè ọlá so a gbọ́dọ̀ gbìyànjú tí àwọn ọmọ àwọn ìyá ta wá ń sọ yẹn wá rí gbà míì látara gbìyànjú àwọn ìyá yìí pẹ̀lú bọ́n ti ṣe dàgbà tó tí wọ́n bá fẹ́ kírun wọ́n lè gbé irú àpótí báyìí síwájú. Si tí wọ́n bá ti wá rùkú tán bá fẹ́ forí kanlẹ̀ wọ́n wá forí kan àpótí báyìí ṣùgbọ́n bí sáfẹ́ pàkíyèsí sí mbẹ̀ òun ni pélé yìí ò tọ́ kéèyàn wá wò pé nítorí pé mi ì nílè forí kanlẹ̀ káwá gbé àpótí síwájú kò tọ́ ohun tá a máa ń ṣe àgbé orí wa wálẹ̀ tá a bá fẹ́ rùkú allahu akbar sẹ́mi allahu liman hamida tá a bá fẹ́ lọ sùjúd allahu akbar a jẹ́ kí orí wa ní sùjúdù kó lọlẹ̀ ju rùkú lọ kò ń ṣe pa máa wá gbé nǹkan kan tá a máa wá gbé orí lé the same thing yẹn tó fẹ́ yan nọ́fìlà nu mọ́tò kò ń ṣe pa máa wò pé bóyá nu commercial vehicle láwà tí àtúwá wà wájú wa òun la wá ń forí kàn rárá bá ṣe wà lórí ìjókòó tá à ń kírun báyìí allahu akbar sami allahu man allahu akbar so sujudu wa máa jẹ́ kórìí yẹn lọlẹ̀ ju ìgbà rùkú lọ so ilé ìjẹnu tí a gbìyànjú láti máa ṣọ́ so a gbọ́dọ̀ máa pa ọmọ láṣẹ láti kékeré tó bá ti mọ́ wọn lára á jẹ́ kó rọrùn láti gbé káwọn náà kí wọ́n lè máa kírun tí ò ní jẹ́ pé ńgbà tó bá yẹ káwọn ọmọ ìwà máa kírun tó di ọ̀ranyàn lé wọn lórí àá wa máa lé wọn kiri ẹ rí mo rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí ọmọ kan kọ́nà ọba kó jọ kó bá wa fọ̀run kí ọmọ náà kó sì bá wa yọ àwọn òbí ẹ̀ kó bá wa tù wọ́n nú ọmọ yìí wọ́n ń ṣe iṣẹ́ iṣẹ́ yẹn jọmọ́ sí àwọn tó máa ń wọnú kànga bóyá plumber ni àbí tó ṣàjọmọ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n wá lọ ìlú Ìbàdàn ló ti ṣẹlẹ̀ nígbà tí àwọn ọmọ yìí tí wọ́n wá lọ ọmọ yìí sínú kànga ó ṣàpadà nígbà tó ọmọ yìí kú Eh, màmẹ́ wọ́n wá lọ sọ fún màmẹ́ ariwo tí màmẹ́ ń pa ni pé tí ó ti kí zúrì tí ó ti kí zúrì tí ó ti kí zúrì pé wọ́n sọ fún ìyá ẹ̀ pé ọmọ yẹn ti kú ariwo tí ìyá yẹn ń pa nìyẹn wọ́n wá ní bẹ́ẹ̀ ni kò pẹ́ tán kí zúrì tán ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ara ìyá yẹn lè kọ̀kọ́ wálẹ̀ ẹ wo ìmọ̀nì ẹ wo àkọlé kan tó wà fún ìyá yẹn ọmọ kú ohun tó kọ́kọ́ wá sí lọ́kàn òun ni tó máa jẹ́ kí sábàbí pọ́mọ yẹn ṣoríire ń bi tó lọ torọ́ ọmọ yẹn kírun kú ọkàn ìyá kọ́kọ́ balẹ̀ afẹ́ míìsì ẹ̀ ni ṣùgbọ́n ó ti lọ pàdé ohun tó lóore ju tó fẹ́ rí lọ́dọ̀ tiwa lọ so concern ìyá yẹn nìyẹn ṣó ti yé so kọ́ lọ́wọ́ bá kó ṣàánú kí ló bí jọmọ́ kéèyàn lákòólé kan pẹ̀lú àwọn ọmọ àti ìjọsìn wọn eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn májẹ̀mú tá a fi ń gba irun kí irun tó lè jẹ́ àtẹ́wọ́gbà á jẹ́ pé èèyàn ti bàlá àti bàlá hàn kọ́lọ̀ bá kó fi wá ṣe kó ń jẹ́ dáadáa. wà á rọ̀bì rọ́fùrù hadath ẹlẹ́ẹ̀kẹrin ká mú ẹ̀gbin kúrò lára ẹ̀gbin tó bá jáde wàhúwà máa kharaja mina sabilayn wàyájú wa yorùfà bilwudu awil ghusl ẹ̀gbin tó bá jáde látara wa ọ̀rọ̀ yàn ni ká mú kúrò pẹ̀lú àlùalà àbí ká wẹ̀ ìwẹ̀ gúúsùlù torọ́ náà bá sọ pé yáyọ̀ alẹ́ dín náà mọ̀nù ọlọ́ọ̀ni ẹ̀yin onígbàgbọ́ òdodo ìdàkóńtòmí ìlà sọ̀la nígbà tẹ́ bá ti dàníyàn tẹ́ lọ kírun fàksílù ojú hakùn ẹ ojú yín wà àìdíyàkùn ìlànà mọ̀ràn ọ̀fìn ẹ fọ ọwọ́ yín títí dé ìgúnpá wàmùsáhù bẹ̀rù òsìkò omi pa orí yín wà àrùjúlàkùn ìlànà kàbẹ́ yìí ẹ ṣe kí ni ẹ fomi fọ ẹsẹ̀ yín títí dé kókósẹ̀ ọlọ́run pa wá láṣẹ pé ká ṣe kí ni ká ṣe mọ́ra yáyọ alladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo la taqrabu salata wa antum sukara ẹ má súnmọ́run nígbà tẹ́ bá ti mutí yó tẹ́ bá ti mutí yó ẹ má ṣe kí ni ẹ má súnmọ́run ẹ̀kọ́ pọ̀ ń bi eléyìí àkọ́kọ́ ẹni tó ti mutí yó òun náà ti dàbí kí ni ó ti di wèrè kọ́nà má ṣe wá wèrè àwọn wèrè tí wèrè wọn máa ń wá tó máa ń lọ òun làwọn ọ̀mùtì torí asuk làákàyè ti ṣe kí ni ó ti yẹ ọlọ́run ní tẹ ti mutí yóò ti ya wèrè látara pé mutí ọlọ́run má jẹ ká ya wèrè ọlọ́run ni ẹ má sùn mọ́rùn torí pé kò sí làákàyè fún yín mọ́ hatta ta'lamu ma taqulun táàkì dìgbà tẹ bá ṣe kí ni tẹ máa mọ tẹ ọlọ́run fi wọ́n ṣe àpèjúwe tó dáa fún wa afáwa ali rọ́dí aláàdù àti àwọn sọ̀hábà kan àyà ìsọ̀kalẹ̀ nítorí tiwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn. wọ́n lọ lè sọ̀hábà kan jọ kan wọ́n jẹ́ wọ́n mú gbogbo wọn gbádùn wọ́n wá gbé ọtí jáde wọ́n ti di mùsùlùmí o ṣùgbọ́n gbà yẹn ọlọ́run ò tí ì kọ́ ọtí pé kọ́ má mutí wọ́n wá mutí yó àsìkò òrùn wá tó wọ́n bá pèrún kóòmù lè sọ láti kóòmù yarhamukumullah ó yá ìmọ̀mù ní kọ́ dìde ó yá ẹgbẹ́rún dúró ìmọ̀mù bá kí fatia mọ́lẹ̀ ó ka orí ka mẹ́yẹn nígbà tí mọ̀mù wá kí suratul kàfírù mọ́lẹ̀ ọlọ́run ní kul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun ẹ̀yin kèfèrí èmi ò ní sin tẹ́ ẹ máa tẹ́ ẹ sí o nígbà tí mọ́mú máa ka kéwú kóríyá ayúhalẹ̀ káfírún àbúdù máa ta àbúdùn òun tẹ̀ ń sìn ní màá máa sìn o ẹ̀wọ̀n tó ti máa ń dá lára la àbúdù ó di kí ni àbúdù ọlọ́ọ̀ni mi ní sin tẹ̀ ń sìn ìmọ̀mù sọ pé kí ni òun tẹ̀ ń sìn máa máa sìn ọlọ́wà ni ẹ gbọ́dọ̀ kírun tẹ́ bá ti mutí tẹ́ máa fi mọ́ tẹ́ ń wí ṣé ẹ bẹ pé mọ́mú wọn bẹ̀yẹ̀ ń sè kò mọ tó ń wí mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni so ẹ gbọ́dọ̀ mutí eré léyìí ó ṣàǹfààní fọ́n sọ̀hábà tó pọ̀ nígbà táwọn sọ̀hábà kan gbọ́ pé ẹ má sùn mọ́rùn tẹ́ bá ti mutí ọwọ́ àgbà bí irun ṣe pàtàkì tó yìí ohun tó máa jẹ́ sábàbí tọ́lọ́ máa fi ní a má sùn mọ́ tá a bá ti ṣe á kò yẹ ká ṣe nǹkan yẹn mọ́ àwọn sọ̀hábà kan lò làákàyè wọn débẹ̀ mọ́ kódà kó tó di yẹn àwọn sọ̀hábà kan wà àyà mẹ́rin lọ́nà ọba sọ̀kalẹ̀ lórí ọtí àkọ́kọ́ wà ní súrátù anahal Quran chapter sixteen ọlọ́ọ̀bá ń sọ̀rọ̀ nípa ibi tí ọtí ti ń jáde ọlọ́ọ̀bá wa sọ fún wọn wípé igi yìí ó wà ń bẹ àwọn nǹkan tó ṣe yín láǹfààní tó ń jáde ń bẹ tó jẹ́ nǹkan tẹ̀ ń jẹ ó sì njade jáde ń bẹ̀ ọtí àwọn sọ̀hábà wá wò pé òkè ọlọ́run sọ ń tà ń jẹ ó wá ní ọtí náà máa ń jáde ó túmọ̀ sí pé ọtí ò sínú tó yẹ ká máa jẹ nìyẹn àwọn tí wọ́n ní bọ́ọ̀dù nazar tí ronú jí gan mi ni mo ti mọ́ ẹlẹ́ẹ̀kejì wa ni ilé ìtaka fún wa yìí táwọn wò pókè nígbà tó náà ti ní ká má sùn mọ́rùn nígbà tí a bá ti mutí ká ìrun tí ò ní ọtí tá a mu tí ò ní jẹ́ ká lè sùn mọ́rùn ẹ jẹ́ ká kú fi ọtí ilẹ̀ àwọn kan fi ilẹ̀ nígbà tí ọlọ́run bá fẹ́ sọ ṣáájú ilé ilé ìlẹ́lẹ́kẹta ìyẹn tí ọlọ́run bá ní kọ́ má sùn mọ́rùn tó bá ti mutí ẹlẹ́ẹ̀kejì wà ní suratu Baqara ọlọ́run ní yasalunaka anil khamri wal maisir ọlọ́run ní ìwà nọ́bì sallallahu alaihi wasallam wọ́n á máa bí ẹ nípa ọtí mímu àti tẹ́tẹ́ títa àwọn nǹkan ohun tó sì máa ń bí ṣìnà kọ́lọ́ má jẹ́ ká ṣìnà ọlọ́run ní tọ́ bá bí ẹ nípa ọtí wọ́n bí ẹ nípa bàbá àjẹbù ajansare naija bet àti gbogbo àwọn bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì yẹn ah kò sálùbáríkà mi nǹkan yìí o gbogbo ẹni tó bá ń ta tẹ́tẹ́ kó jáwọ́ o ẹni tóun náà bá dá lè ṣe tẹ́tẹ́ lẹ̀ kó jáwọ́ o tọ́nà ọba ò bá tètè mu ọlọ́run bá máa padà mu tọ́nà ọba mú wọn lé ayé ọlọ́run bá dúró dè wọ́n lọ́rùn kọ́lọ́n kó má fìyà jẹ wá owó tẹ́tẹ́ tá a fi ń tọ́mọ kò sálùbáríkà ń bẹ o kọ́lọ́ba àlékè ọlá kó fi àlùbáríkà sí ayé àwọn ọmọ wa inú tí a àmbẹ náhìlì yẹn ọlọ́ba ní wàmín samarati nakhil ọlọ́ni látara igi palm palm tree wàlà anab àti àwọn igi grape tẹ̀tẹ̀xìdúnà minhu sakaron ẹ̀ máa ń yọ jáde ń bẹ ọtí warizkon hasana àti àwọn provisions tó mọ́ àwọn nǹkan jíjẹ tó mọ́ àwọn yẹn ò ah ok riskon hasana ó máa ń jáde ńbẹ àwọn nǹkan jíjẹ àwọn nǹkan pèsè tó dáa àti ọtí ó túmọ̀ sí pé kí ni o ọlọ́run fi bàlágà sọ̀rọ̀ mẹ́ pé ọtí ò ṣe kí ni kò dáa torọ́ náà ti yà sọ́tọ̀ kúrò níbi riskon hasana so àwọn kan ṣe làákàyè ọlọ́run wá sọ fún wọn pé tó bá ti bí ẹni pọ̀ sí kólfì hímà ismum kẹbíìrì wa manafi'u linnas sọ fún wọn pé ẹ̀ṣẹ̀ wà ń bẹ àǹfààní dẹ̀ wà ń bẹ aburú wà ń bẹ oore dẹ̀ wà ń bẹ sẹ́mẹ́pà ọ̀tọ́ mú náà máa sọ pé ah, àwọn máa ń ra àwọn bẹ́nẹ́fìtì kan náà bá fi rinlẹ̀ pé òkè bẹ́ẹ̀ ni ẹ máa ra àwọn bẹ́nẹ́fìtì ń bẹ wà ismuhuma akbaru min nafa'ihima ṣùgbọ́n aburú tó wà ń bẹ ó ju oore tó wà ń bẹ lọ àwọn sọ̀hábà kan ò gòkè tí nǹkan kan bá wà tó bá jẹ́ pé aburú ẹ̀ ju orí ẹ̀ lọ ó yẹ kéèyàn fi nǹkan bá lẹ̀ nínà o àwọn yẹn fọtí lẹ̀ nígbà tí ilé tó wá ṣẹlẹ̀ sí ali àtàwọn èèyàn tó wá ṣẹlẹ̀ tó ti wíwú kù yìí lórí irun àwọn èèyàn tó pọ̀ àwọn náà wá sílẹ̀ ọlọ́run ti wá tírèèni wọn débẹ̀ yẹn ó wá padà sọ àyà kalẹ̀ pé innal khamri wal maisar wal ansab ọlọ́run bá ka gbogbo àwọn òòṣà ọtí mímu tẹ́tẹ́ títa rígísùmìnà amọ̀lẹ̀ ṣẹ̀tọ́n à ah. iṣẹ́ ọwọ́ èṣù ni o fáṣítẹ̀nìbò ẹ jìnnà sí i lọ́jọ́ tá à ń sọ yìí wọ́n ní wọ́n kàn da ọtí ilẹ̀ gbogbo gbòòrò mọ̀dínà ọtí wa kún bẹ́ẹ̀ oníkálukú lọ ń da ọtí inú ni kọ́nà kó má ṣe ṣe bẹ́ẹ̀ fáwa náà nílùú wa kọ́nà ṣe bẹ́ẹ̀ fáwa náà nílùú wa bọ́yọ̀ kọ́kọ́ kọ́ decide ni pé ah nàìjíríà kò sọ tí decide pé kò sọ káwọn ọlọ́pàá kọ́ dísáìdì pé kò sọtí kò sí gbómọ kò sí gbogbo ẹ̀ mọ́ káwọn ọmọ nàìjíríà kọ́ wa máa da ọtí nù gbogbo àwọn bíríwì wa náà káwọn náà ronú pìwàdà pé ah, à ń balẹ̀ ayé jẹ́ nínú àwọn àwọn òtí ẹ̀ wá rí bísínẹ́sì rere ṣe nínú àwọn tó jẹ́ candidate àwọn presidential candidate wa nígbà tí mò ń kanu bísínẹ́sì tí kan ṣe ṣé òru àná ni mo padà rí i pé nú àwọn nǹkan tóun náà ní òun náà ní ilé iṣẹ́ ọtí mùsùlùmí sì ni wọ́n á sì láwọn ṣe business ẹ eh, business man làwọn torí pọ̀ ní ọpọlọ business àwọn lè jẹ́ kí nàìjíríà tún padà sípò ṣe bẹ́yìn náà lẹ́ bá débi tó dé yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní apò lè wá jà apò lóhun kó wá mu àjàláta náà bọ́ọ̀lù ọ̀ṣẹ̀ máa ń parí yẹn naam mi gbọ́ àjàlá ta nà tí ó ti yé ẹ rí ilé ayé àwọn tó ń dàrú nínú píríncípù ni wọ́n máa kó yín sí wàhálà wọ́n á wá padà wá pọ̀ wọ́n fẹ́ gbà yín bẹ̀ ẹ wogun àwọn ìlú tó ti ń dá ogun lẹ̀ àwọn èèyàn tó máa lọ dógun lẹ̀ ń bẹ̀ àwọn náà máa kó ammunition lọ bẹ̀ á wá pa millions of people àwọn èèyàn yìí lọ́ máa tún wá wá pọ̀ fẹ́ bá yín rebuild ìlú yín ṣé lè rebuild àwọn ẹ̀mí tó ti bọ́ ṣé lè rebuild ẹni ẹ gbogbo àwọn north east yẹn kí wọ́n ti pa àwọn èèyàn tí wọ́n ti wọlé wọ́n wá ṣe wọ́n wá má kó owó kan gbókè abẹ́bí tún ló yẹ build àwọn èèyàn fẹ́ ti pa ńkọ́ ẹ̀mí yẹn ńkọ́ wàyí dálé mọ́ owó dàtú sún ìlàgbé ayé ìdámbè kùtìlà tó bá di ọjọ́ gbèǹde àlìkíyàmọ̀ gbogbo ẹ̀yin olórí ayé tí wọ́n bá kó àwọn ẹ̀mí ilé yín lọ́wọ́ tí gbogbo wọn wá ń sunkún tẹ̀lé yín káàkiri bí ayé ìdáǹbẹ̀ ń kó tìlà ìwọ náà bàbá bí wọn kí ló tán fi pa wá àṣẹ èrè àwọn èèyàn lùlù wọn kọ wà mẹjẹ jẹ ni àwọn èèyàn á lọ sùn mo rí fídíò kan ní ọdún kan àwọn èèyàn mọ tó ń ṣẹlẹ̀ bí àwọn bóyá mọ́gìrìbì ní àbáàrọ̀ kùtùkùtù wọ́n ṣàkórí pé àwọn kọ́kọ́ wọnú ìlú bọ́ǹbù ìbọn gbogbo ẹ̀ tẹ bá rí àwọn èèyàn ní òòní o kò sẹ́ńtórí èèyàn kankan mọ́

wọ́n stage ẹ̀ ní ìgbẹ́ wàá ṣe báyìí tó bá ti yẹn bọ̀ wàá fò sókè báyìí ẹ kinní kan ni kinní kan ni bose kinní kan l'actor bose ò kú àfi tó bá di the end film actor kì í kú nínú film àfíìmù ni o ẹ mọ iye àwọn sójà sí nàìjíríà àwọn tó bá jẹ́ mùsùlùmí nu ọkọ́ náà bá foríjì wọ́n ẹ̀ mọ́ àwọn èèyàn tán ti waste ni kò ń ṣe díẹ̀ àwọn sójà sì gan débi ẹ̀rù ẹ̀rù ń bà wọ́n sójà mi náà jagun rí ó kàn jẹun ní pálá ẹ̀ ní báràkì bẹ́ẹ̀ ni ó dẹ̀ wo fíìmù ogun ó dẹ̀ ṣe tírénì ogun ṣùgbọ́n nígbà tó gun bá dé kọ́nà má di arógun àwọn tó ti ṣẹlẹ̀ sí ni wọ́n mọ̀ bó ṣe rí ẹ̀rí ẹlòmíì tẹ́ bá bá pàdé ó lè máa sọ pé àórí ń tọ́ pa bàbá òun sí nìyẹn a èèyàn kan málàmù kan ni kódà anú mọ́ṣáláṣí ló ti ń sọ fún mi jọ yẹn olórí ọ̀rọ̀ boko haram dé yìí lọ́ fi pa bàbá òun pọ́n boko haram gan lọ́ pa bàbá òun kan slọ́tà àwọn èèyàn kan bẹ́ orí kan dú ọrùn wọn báyìí kí sì lẹ́sẹ̀ wọn àwọn jẹ́ community leader tí wọ́n máa ń gbọ́ ọmọ báyìí òun náà ara wọn ni wọ́n sì plan wọ́n sì pa gbogbo àwọn bàbá yẹn so kọ́nà ọba àdékè ọlá kó má jẹ́ ká rí wàhálà ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan tó ń dalẹ̀ ayé rú a gbọ́dọ̀ gbìyànjú tẹ bá wà wọn tó ń ṣe aburú káàkiri náà ẹ rí i pé nu tó fàdánwò ọ̀gọ̀rọ̀ wọn náà nígbà wọn bá ti mú nǹkan yó ojú ya ti le ẹ rí gbogbo àwọn drugs tó náà ń tà yìí náà táwọn yóò bá fẹ́ lọ ṣiṣẹ́ aburú òun náà ló máa ń pọ̀ kọ́nà ọba kó bá wa kẹsẹ̀ ńlẹ̀ kójú rọrùn bó ṣe ṣe fáwọn sọ abamọ́dí náà tó fọ̀lù wọn mọ́ kó fọ̀lù ẹnìkọ̀ọ̀kan wa náà mọ́ kó sì bá wa fọ orílẹ̀ ayé kọ́nà kó bá wa fọ́ mọ́ so ọlọ́ọ̀ba àlékè ọlá nígbà tí lè ṣẹlẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà wọ́n jìnnà sí àwọn nǹkan yìí wọ́n sá fún pátápátá so kọ́lọ̀ kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́ọ̀bá wa ní ẹ ní súnmọ́rùn nígbà tí ẹ bá ti mutí bákan náà ọlọ́ọ̀bá ní wàhálà jùlọ̀bà tẹ bá tún ti ní jálọ́bà lára ẹ ní súnmọ́rùn bákan náà hátà tẹ̀sílù àyàfi ńgbà tẹ bá ti wẹ̀ eléyìí àwọn àyà tó ń fi rinlẹ̀ fún wa pé májẹ̀mú ni ká tó kírun a gbọ́dọ̀ ṣe ìmọ́ra ẹ̀gbin tó bá jáde lára wa ẹ̀gbin jánọ́bà a gbọ́dọ̀ mú kúrò ṣótiyé téèyàn bá ti mutí ó gbọ́dọ̀ ṣe ìmọ́tótó ìmọ́tótó ẹ̀ náà ni pé kọ́ ti kúrò lójú ẹ̀ ṣáájú kó tó kírun ànábì sallallahu alaihi wasallam ó la yaqbalu Allahu salata ahadikum idha ahdatha hatta yatawadda ó ní ọlọ́ọ̀bù ò ní gba irun èèyàn kan títí tẹ́ni yìí tá fi ṣe àlò àlà téèyàn bá ti ṣe ẹgbẹ́jọ mọ́ a gbọ́dọ̀ ṣe àlò àlà ló máa jẹ́ kọ́nà ọba kó gba ìrun wa o eléyìí jẹ́ nu kan ibnu umar náà sọ ó ní la yaqbalu Allahu salat salata bi ghayri tahur ó lànà bí ní ọlọ́run ní gba ìrun tá a bá ṣe ìmọ́ra o eléyìí jẹ́ àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú láti mójútó kọ́nà ọba kó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú láti sọ lẹ́lẹ́ẹ̀karùn-ún ó ní í ṣe pẹ̀lú ìmọ́ra náà èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn yìí òun náà ni ìzálàtún nàjàsà ohun tó bá jẹ́ ẹ̀gbin eléyìí tó wà ní àwọn àyè tá a ti fẹ́ kírun èyí tó wà ní àyè tá a ti fẹ́ kírun àbí èyí tó kán sí wa lára tó jẹ́ external ni èyí tá a ti sọ lákọ̀ọ́kọ́ àwọn internal fields ni a gbọ́dọ̀ mú kúrò mẹ́ èyí tó bá jẹ́ external ìgbẹ́ yíyan lára ó yíyan láṣọ ìtọ̀ yíyan lára ó yíyan láṣọ àbó wà níbi tá a ti fẹ́ kírun nínú májẹ̀mú rùn òun náà ni pé ká ṣe kíni ká mú ẹ̀gbẹ́ kúrò mẹ́ bó ṣe jẹ́ májẹ̀mú yìí ara àwọn àfà tí wọ́n sọ pé kò ń ṣe májẹ̀mú pé ọ̀ràn yàn ni torí ta bá pè májẹ̀mú kéèyàn bá fi kírun gẹ́gẹ́ bí ẹni tí ò ṣàlù àlọ́ wá kírun ó wá padà rántí irú ẹni yẹn máa túnú kí ṣó ti yé naam ṣùgbọ́n eléyìí lọ́dọ̀ àwọn àfáà tó gbà pé májẹ̀mú kọ́ wọ́n gbà pé tí ẹ̀gbin yẹn ta bá ti parí ìjọsìn ká tó rí àní ní bùkátà sí wípé ká tún ìrun yẹn kí wọ́n sì máa fi ń ṣẹ̀rí ohun tó ṣẹlẹ̀ sánàbí sallallahu alaihi wasallam tó sọ wípé kọ́là ànàbí sallallahu alaihi wasallam làánẹ́yìí wà wúwa fi sọ̀dà ànábì ń kírun ó wá bọ́ bàtà méjèèjì ó wọ bàtà kírun ó wá bọ́ wà kọ́là unnas ní àlàhùn báwo bí ṣe bọ́ bàtà ẹ̀ báyìí àwọn èèyàn náà kọ́ bẹ̀rẹ̀ sí bọ́ bàtà wọn ni nígbà tó wá kírun tán ó ní má bàa lòkùn ó ní kí ni tó ṣẹlẹ̀ mo rí yín gbà tẹ́ ẹ wà ní orí irun pé gbogbo yín bọ́ bàtà kí ló dé tẹ́ fi ń bọ́ bàtà wọ́n nígbà tá a rí wọn náà pé bọ́ bàtà ni ànábì ní ẹ̀yin ò má bọ́ ti yín jìbìrìlì ló wá sọ fún mi pé ẹ̀gbin wà lára bàtà mi ni mo fi bọ̀ àwọn wa ni ààyè ó wá ní téèyàn kankan ló yín tẹ bá ti dé mọ́ṣáláṣí tẹ wọ bàtà tẹ fẹ́ fi kírun ó ní ẹ fi gbolẹ̀ báyìí tẹ bá ti fi gbolẹ̀ tẹ́gbin bá wà ń bẹ̀ gan ó ti ṣe kí ni ó ti mọ́ nìyẹn o so kọ́nà kó fi ẹnì kankan wa kó fi wá ṣe kò ní ẹ dáadáa ìyẹn lọ́dọ̀ àwọn afáàtàn gbà pé kò ń ṣe májẹ̀mú ṣùgbọ́n tó gbà pé májẹ̀mú ni tí èèyàn bá ríru nǹkan yẹn lára ẹ̀ nígbà tó ti kírun tán lọ́dọ̀ tí wọ́n máa tún irun yẹn kí ni ọlọ́run bá sọ fún wa wípé àyè tá a ti fẹ́ kírun a gbọ́dọ̀ jẹ́ kí ó mọ́ kó má sí ẹ̀gbin mẹ́ àwọn ẹ̀rí lórí eléyìí pọ̀ ọlọ́run ní wa ti yá bá kafa tọ́ hìr ọlọ́run sọ fáànà bíi sọ̀rọ̀ sẹ́là ó ní àti pé aṣọ rẹ ṣe ní mímọ́ aṣọ tó fẹ́ fi ṣèjọ́sìn ṣe ní mímọ́ eléyìí tẹ̀tù hírù ìbàdàn min babil aula tọ́lọ̀ bá ní kí ànábì sallallahu alaihi wasallam kó ṣe aṣọ ẹ̀ ní mímọ́ ẹ̀rí pé ká ṣe ara wa ní mímọ́ òun gan gba wájú torí pé ara gangan lélẹ̀ ọlọ́ ànábì sallallahu alaihi wasallam ó pa Aliyu láṣẹ nígbà tí ó rán Mikdad ọ̀rẹ́ pé àwọn nǹkan tó bá ń jẹ ọmọ nǹkan ọkùnrin tó jẹ ọmọ spam ìyẹn ni àwọn fluid tó máa ń jáde yẹn pó máa ń jáde lára òun ànábì sallallahu alaihi wasallam ó ní kó sọ fẹ́ tó ń ṣe pé kí ni kó máa fọ abẹ́ tẹ́lẹ̀ bá ti ṣẹlẹ̀ sí kó sì ṣàlọ́ àlá kó máa kírun so nǹkan iná ẹ̀gbin ni kí lànàbì ni kò ṣe ó ní kó fọ ìyẹn náà sọ fún wa pa gbọ́dọ̀ fọ àwọn nǹkan ìkúrò mẹ́ bákan náà ni wípé ànábì Muhammad sallallahu alayhi wa sallam amọ̀rọ̀ bẹ́lẹ̀ istitaro minalibawul ànábì pa wá láṣẹ sallallahu alayhi wa sallam pé a gbọ́dọ̀ máa ṣọ́ra kúrò níbi ìtọ̀ ká má jẹ́ kí ìtọ̀ máa ta sí wa lára anabi sallallahu alayhi wa sallam ó lọ kọjá níbi sàárè méjì kan ní ọjọ́ kan nígbà tó wá kọjá ó wá dúró ó ní innahuma la yu'azzabani ó ní á ah, àwọn méjèèjì tó wà ní sàárè wọ́n ń fìyà jẹ wọ́n lọ́wọ́ o wọ́n fìyà jẹ wọ́n lọ́wọ́ wama yu'azzabani fil kabir kò ń ṣe pẹ́ṣẹ̀ ńlá ni wọ́n dá kò ń ṣe pé nǹkan tó tóbi kan náà ṣe ohun tí wọ́n ṣe nǹkan kékeré báyìí nǹkan téèyàn lè tó wà fọ́ ilé bù ni òun ni ń tán ṣe ó ní ama ahaduhuma fakana la yastatiru minal bawl ó lẹ́ni àkọ́kọ́ tóun bá ń tọ̀ kò kì í ṣọ́ra ìtọ̀ máa ń ta sí i lára tó bá tọ̀ ó lè má ta ń bà tó bá tọ̀ ìtọ̀ máa ta sí ara aṣọ ẹ̀ ó ní tó fà tó fi ń fìyà jẹnu sáré nìyẹn o toró sọ́ńbò mi pé inna aksara azabel qabr minal bawl ó ní tó pọ̀ jù nínú ìyà táwọn mùsùlùmí máa jẹnu sáré látara ìtọ̀ ni kí wọ́n máa tọ̀ kí wọ́n má ṣe ìmọ́tótó ẹ̀ dáadáa ló fi jẹ́ pé tá bá ń tọ̀ a gbọ́dọ̀ ṣọ́ra títọ̀ bá ta sí wa lára ká lè pa ṣọ́ dáadáa tá a bá fẹ́ tọ̀ ọ̀nà méjì ni nínú ká bẹ̀rẹ̀ tá a bá fẹ́ tọ̀ àbí ká dìde dúró tá a bá fẹ́ tọ̀ méjèèjì ló wà ní sunna èyí tó wá da ká ṣe tó bá jẹ́ pé tá a bá dìde dúró mi ò ní jẹ́ kí tọ̀ ta sí wa lára ká dìde dúró yẹn òun ló dá mbẹ̀ yẹn tó bá jẹ́ pé tá bá bẹ̀rẹ̀ tá bá tọ̀ òun nìtòfin níta sí wa lára ká bẹ̀rẹ̀ ló dáa ṣùgbọ́n tó bá jẹ́ pa wà láàyè tó jẹ́ pé tá a bá dúró àtàdúró àtàbẹ̀rẹ̀ o ìtọ̀ ò ní ta sí wa lára ká bẹ̀rẹ̀ ń bẹ̀ yẹn òun ló dáa jù. ọ̀gọ̀rọ̀ mọ́ṣáláṣí wa lé ní ẹwà wọn lè tọ́ tá à ń ṣe síbẹ̀ bó bá lo bẹ̀rẹ̀ o gbọ́dọ̀ fara kó tọ̀ gbogbo eléyìí náà a gbọ́dọ̀ ran àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú ìmáṣemọ́tótó ilé ìtọ̀ wa nínú mọ́ṣáláṣí torí pé tá a bá ṣèmọ́tótó ẹ̀ àwọn tó fẹ́ wá sin lọ́wọ́n ọba tí wọ́n bá ń lo bẹ̀ tí wọ́n ń fara kó tọ̀ àti ń jẹ́ kí wọ́n máa kó sí wàhálà ó ń sòrà hawk a sì gbọ́dọ̀ máa ṣe kí ni ká máa ran wọn yá wa lọ́wọ́ wa ta'awanu 'ala al-birri wa taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal ẹ máa rọra yín lọ́wọ́ lórí dáadáa ti payọ lọ́wọ́n ba ẹ máa rọra yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ eléyìí jẹ́nu ti ànábì fi kọ́ wa sallallahu alayhi wa sallam ó ní ama ahaduhuma fakana la yastatiru min albaul ó lé ní àkọ́kọ́ kò ń ṣọ́ra tó bá fẹ́ tọ̀ wà ama sani wà kana yamshi bin namima ó lé ní kejì gbẹ́fìlà ọkùnrin ni gbẹ́fìlà ọkùnrin ni ṣọ̀bọ̀lẹ̀ yọ̀kẹ́ òun kọ̀ máa ń ṣe gbé borun káàkiri ni ah ẹ̀ẹ́dúgbọ́n tó ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀ lẹ́ni ẹ̀ẹ́dúgbọ́n tó ń sọ lẹ́ni ẹ̀ẹ́dúgbọ́n kiri kan báyìí ohun tó fà á tóun fi ń jẹ ìyanu sàárè nìyẹn ṣé ẹ mẹ́ pé nǹkan yẹn téèyàn lè má ṣe ni dáàmọ́ yàrá ìbò min husni islamil mar'i tẹ̀rẹ̀kùhùn mọ́lá ya'nihi ànábì ní tó dájú islam wa òun ni pé tí ò bá ti kàn wá má dá sí iṣẹ́ tó ń fi ràn ẹ̀ má jẹ so ilé ìjẹnu sí a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé àmójútó ànábì sallallahu alaihi wasallam ó lélẹ̀ ló jẹ́ sábàbí táwọn èèyàn yìí tí wọ́n fi ń jẹ ìyà kọ́lọ̀ ọba kó má fi ìyà jẹ wá o bákan náà ni wípé anabi sallallahu alayhi wa sallam ó tún pàṣẹ bí irahaki zanobomima pé tí a bá rí ìtọ̀ ńlẹ̀ anabi sallallahu alayhi wa sallam oko kan ará ni àwọn ò bí nǹkan ṣe rí ngboro lárúbáwá yìí ló bá wọ mọ́ṣáláṣí òun kọ̀ ah, wọ òkúta àpáta wà ìṣá gbogbo eléyìí ara oko ni òun ni ló kọ̀ síbi kan bẹ̀ yẹn bóyá mi ti kìíní wà àbáàrin yín kò mọ́ ṣàìdá tiwọn nìyẹn kò síbi lè tọ̀ sí kódà àwọn lọ́dọ̀ wọ́n lè ta bá yàgbẹ́ síbi ẹ̀gbẹ́ lé wa á jẹ́ wù dáadáa mẹ́ bóyá bọ́n ṣe máa kan nínú mọ́ṣáláṣí ló bá tọ̀ àwọn sọ̀hábà zajaru wọ́n bá pa kóbẹ́ ẹ̀rú bàbá ànábì ni ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ah ẹ̀fílẹ̀ ẹ̀ mọ́ tẹ́ ṣe yẹn ni bọ́n ṣe jágbe mọ́ yẹn ó lè fa ìsàn títọ̀títọ̀ fún kó má lè tọ̀ mọ́ gbèsè ayé ànábì ni ẹ̀fílẹ̀ ẹ̀fí ó tọ̀tọ̀ sallallahu alaihi wà má arsalnaka illa rahmatan lil alamin àrùn ẹbí ò ṣe pé kò di àánú fún gbogbo èèyàn ẹwà àánú tí ànábì ṣe èèyàn kan tiẹ̀ ti wá mu tí yóò jọ mọ́ ló bá wọnú mọ́ṣáláṣí wa kódà gbà mí àwọn èèyàn tiẹ̀ ní wọ mọ́ṣáláṣí bóyá bí ta ti ń ṣàlù aláyẹ ló bá ti ń tọ̀ làwa máa wá débẹ̀ tó bá tún ṣe ṣó yé àfẹjọ́ ànábì kò tí wọ mọ́ṣáláṣí wa ó ti wá mu tí yóò kò mọ tó ń ṣe ló bá ọmọ mọ́ṣáláṣí ló wá sórí ibi mímbàbí ló bá bẹ̀rẹ̀ sí tọ̀ ànábì ní ẹ bí ó tọ̀tọ̀ ẹ̀ tán ṣàlàyé fúngbà tó bá tọ̀tọ̀ òun tànábì ni nígbà tó wá tọ̀tọ̀ ànábì wá pé ó ní ọ̀rẹ́ wa ṣòráyè tó rí mọ́ṣáláṣí ni a máa ń sin lọ́wọ́n bá ń bẹ̀ ni a máa ń forí kanlẹ̀ fọlọ́hún a máa ń sùjúd a máa ń tẹ̀ ó ní ṣòráyè kò ṣàyẹlé tán inú arákùnrin dùn pé ah, ah. ó bá ní Allahumma ìwọ ọlọ́run ọba mi ìràhámù ni ìwọ ọlọ́run máṣe ìkẹ́ mi warham Muhammad kò sì bá mi kẹ́ Muhammad wàlá tarham ahad lẹ́yìn mi àti Muhammad má kẹ́ ẹlòmíì mọ́ lẹ́yìn wa ànábì ní rárá má bẹ́ẹ̀ rahmatulahi wasi'a ìkẹ́ ọlọ́run pọ̀. látùdọ̀ yìí kò hà má fún pínpín sọ pé kọ́nà ọba kẹ́kọ́ kẹ́ gbogbo wa ànábì wa ló wáṣẹ sọ pé Allahumma irhamuna jami'a ìwọ náà ọba máṣẹ kẹ́ gbogbo wa bárakùnrin bó ṣe ṣe nìyẹn o kọ́nà kò ṣe àánú ẹnìkankan wa kọ́nà kò kẹ́ wa so tẹ́ bá wo hadithi ẹ̀kọ́ pọ̀ ń bẹ gan tí ànábì sallallahu alaihi wasallam tí o fi kọ́ wa so n ta fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé ta nǹkan ẹ̀gbin níbi ta ti fẹ́ ṣe sọ́láàtì agbọ́dọ̀ mú kúrò ń bẹ̀ kọ́lọ̀ ọba kó fi wá ṣe kóúnjẹ dáadáa a máa dúró síbi lẹ́ni tó bá di ọ̀sẹ̀ tó kọjá tó bá ń bọ̀ a gbé láti ibi ọ̀rọ̀ pé ká mú ẹ̀gbin kúrò lára wa ká mú ẹ̀gbin kúrò ní ara aṣọ wa àti àyè tá a ti fẹ́ ṣe ìjọsìn àti àwọn àyèwò láti máa ń ṣe ìjọsìn àwọn àyèwò láti lè kírun a ṣàlàyé fún wa inṣàlá tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́yìn náà kí ni àǹfààní ìmọ́ra eléyìí tí a sọ nípa èyí kọ́nà ọba kò fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa rabbana la tuzi kulubana ba'da idha haditana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab allahumma aiza al-islam wal muslimin wa zila shirka al mushrikin wa dammir a'daha din wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in tabara n tó ní ìbéèrè ní ṣókí àbí àfikún insha na bismillah. Naam. Naam. Naam. Naam. Naam. Naam. Kọ́lọ̀ fi wá ṣe kò ń gẹ dáadáa. Ṣé rí àwọn nǹkan tó ń pè ní drugs? Ẹ rí i pé kí ló pè? Drugs náà ni gbogbo tó ń jẹ́ drug jíjẹ ni abuse ni ohun tí wọ́n máa ń sọ táwọn èèyàn abuse ẹ̀ kọ́ńtẹ̀ tó lè abuse nǹkan bí ọ̀nà méjì ni nínú kó jẹ́ pé bá ṣe refine ẹ̀ ó ti yàtọ̀ sí normal one ọtí tá à ń sọ yìí juice téèyàn mu pineapple juice dàbídùn tá à ń jẹ yẹn wọ́n fi ń ṣe ọtí ṣèbí jíjẹ ni dàbídùn tí ẹ bá sókè dàbídò sínú omi ó lè ferment tó bá ferment yẹn kò ní máa jẹ ọtí lẹ́fù kan wà tó jẹ́ pé tó bá ferment ó máa dà gẹ́gẹ́ bí ordinary drink ni ṣùgbọ́n tẹ bá ti fi dé number of days kan ó máa ferment á di ọtí tá a máa pààyàn ẹ wo bàrà tí wọ́n máa fi ń ṣe oògùn jẹ̀díjẹ̀dí tí ẹ bá ní kẹ́ pò mọ́ bóyá ṣúgà bí nǹkan kan tí ẹ bá pò tó bá ṣe bẹ̀rẹ̀ òórùn tẹ máa rí ó máa yàtọ̀ ọjọ́ tó bá ti lò bí ọ̀sẹ̀ kan àbọ̀ ọ̀sẹ̀ méjì tẹ bá gbóòórùn ẹ̀ báwọn tí bí ìyà bí ìyà yẹn ṣe máa ń rùn kọ́lọ̀ máa fìyà jẹ wá gẹ́lẹ́ náà lòun náà ṣe máa ń rùn tó bá ti dé lẹ́bù yẹn mùsùlùmí gbọ́dọ̀ sá fún un ṣòtìyé tó bá sọ pé kinní kan kókè nǹkan nǹkan gọrọ àwọn nǹkan yẹn ẹ wo ilé ìtàwọn ọmọ mu káàkiri ń sìn kọ́nà bá wa kó lẹ̀ láwùjọ kí lorúkọ ẹ̀ kòdé àti kí lorú ẹ̀ tramadol ṣèbí tramadol oògùn tó máa ń fáwọn èèyàn lọ hospital ni ó ní quantity tó máa ń fún àwọn èèyàn ṣó ti yé mi ìrántí quantity yẹn ni ohun tó kéré dáadáa ni ṣùgbọ́n àwọn ọmọ tó wá mú yìí táwọn fẹ́ fi high wọ́n lè times twenty ẹ̀ wọ́n máa ń lo kinní kan kinní kan d five ní ayé ìgbà kan yẹn ti pẹ́ tẹ́lómi bá fẹ́ lò báyìí tó bá kó sí ọwọ́ ó lè kó bí fifty sọ́wọ́. So ẹ wo oògùn oorun kan báyìí tó a máa ń lò tó kọ́mọ̀ ní àwùjọ dáadáa gbà yẹn tó máa ní olóògùn oorun olóògùn oorun bíi yẹ́lò báyìí ni ṣé fẹ́lẹ́ọ̀n five àbí kí ló máa ń pè àwọn tó bá fẹ́ abuse ẹ̀ tó fẹ́ fi há ìyẹn ó lè dá twenty ó lè dá fifty sẹ́nu lẹ́ẹ̀kan náà ṣó ti yé ṣùgbọ́n gbogbo àwọn nǹkan ẹsẹ̀ ń sọ pé drug yẹn tó bá ń sọ pé kinní kan alcohol èyí tó pọ̀ jù mẹ́ kò kì í ṣerú àwọn alcohol tí wọ́n ń sọ yẹn òun ló máa ń wà nù wọn so kọ́nà ọba kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa spirit tó máa ń fi ségbò ẹ̀rí kan ló ní alcohol content ṣùgbọ́n ẹ̀rí pé kò ṣe mímu torí pé alcohol títẹ̀ rí fún rẹ̀ yẹn ṣẹ́gbìn ni ọ̀rọ̀ tó pọ̀ lọ́dọ̀ àwọn àfáàní ohun tó sọ tó lékè ni pé ọtí fún rẹ̀ ò kì í ṣe ẹ̀gbin nísìnyí fàpẹ̀rẹ̀ lọ́títì èèyàn kan wá ń ṣe ọtí ṣùkùṣùkù báyìí ló wá ta sí i lára kò túmọ̀ sí pé ńgbà ti ta sí i lára ẹ̀gbin ta sí i lára tẹ́yìn ẹ̀mí yẹn bá kọ̀ ẹ lè lọ ṣàn ẹ kàn ṣan torí pẹ̀ ní kàn ní kò ń ṣe pé torí pé ẹ̀sìn ní kẹ́ fọ̀ ṣó ti yé sòkọ́lọ́ ọba àlékè ọlá kó fi wá ṣe kò gẹ́ dáadáa wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa ashabihi ajma'in. Yo, profitable